kọlọ̀lì bá aṣíwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ̀wọ̀ bá rán sí wa annabi wa muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run ta ní kó bá annabi ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀wọ̀n ọba ọba àlekè ọlá kó sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí èyí tí èèyàn fi jẹ́ ni rí ọlọ́run kó fi ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wọ lẹ́yìn tiwa náà ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi nítòsí àti níjìnà bọ́fẹ́ kẹ́ ń bà màdájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun sunna nabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni ìhun kí wọn tí wọn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí inú tírà ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ìtì sẹ̀ríà islam pẹ̀lú ẹ̀ ọ̀nà bídíà gbogbo bídíà wa ni ànú ni gbogbo ànú wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tójú náà ọlọ́run ọba ọba àlekè abẹ ọlọ́run pẹ̀lú orúkọ ẹ̀ èyí tó dára jùlọ àti àwọn àròyìn ẹ̀ tí fi ga jùlọ ọlọ́run bá wa pa kọba agbe sunna anabi wa muhammaga oni tí a wà ń bẹ̀ yìí oni tá a wà níbẹ̀ yìí ìsì ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù alákọ̀ọ́kọ́ sharullahi almuharram ọdún 1441 ń ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dógún bákan náà oṣù ẹlẹ́kẹsàn ọdún 2019. thousand and nineteen tí wọ́n bí anabi wa Isa alayhi salatu wa salam nọ́mbà ìjòkó wa lẹ́ni òun ni six fifty three six fifty three ibi tí a bá kéwàdé òun ni sóràtú al-A'raf aya. two oh six ibẹ̀ la bá kéwú dé suratul a'raf aya two oh six ibẹ̀ la bá kéwú dé ibi tí ọba mi ọba alikí ọlá ti ń sọ pé ní a'udhu billahi minash shaitani rajim wadhkur rabbaka fi nafsika tadarru'an wa khifatan wa dunal jahri minal qawl بالغدو والأصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون أعوذ بالله من الشيطان الرجيم bà mí ní innal ladina inda rabbika la yastakbiruna an ibadatihi wa yusabbihunahu wa lahu yasjudun àwọn ẹni rí àwọn ẹni ọlọ́run tí a bá ń ṣe ìbáadà àbí a bá ń súnmọ́ ọlọ́run wọn èsì gbéraga ń bẹ àbí a bá ń ṣàdúrà wọn èsì gbéraga wa yusabbihunahu ọlọ́run ni wọ́n máa ń yìn ní gbogbo ògbà òun ni wọ́n máa ń fàmọ́ gbogbo àsìkò walahu yasjudun òun ni wọ́n sì ń fi orí kanlẹ̀ fún gẹ́gẹ́ bí àwọn àlàyé èyí tá a ti ṣe kọjá nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lérí pé ní aya ti adé yìí suratul araf aya 206 aya yìí ní ṣe àkọ́kọ́ aya tí a kọ́kọ́ kàn nù tafsiri wa tí ó gbàdájọ́ tá a bá débẹ̀ ká fi orí kan lẹ̀ gẹ́gẹ́ bí àṣà tá a sì ń bá bọ̀ wa ni pé tá a bá débẹ̀ àwọn aya tó sọ̀rọ̀ nípa ìdájọ́ ọlọ́run ba á dúró síbẹ̀ á ṣàlàyé àwọn ìdájọ́ ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ So eléyìí ọmọ jẹ́ ọ̀sẹ̀ ẹlẹ́kẹta tí ìbáṣà ṣiṣe tí a ti bẹ̀rẹ̀ àlàyé lórí kíni jẹ́ sájídẹ́tù tìláwà ìmọ̀ ká alukur'ani lọ ká débi tí fèrè kanlẹ̀ wà kí àforí kanlẹ̀ àwa ń sàwọn àlàyé nínú tá a ti sọ nínú ẹ̀ ni pé ìforíkanlẹ̀ tìláwà àbí agbé láti bi pé ìforíkalẹ̀ gangan kí ni ń jẹ́ bẹ́ẹ̀ asọ́kọjá nígbà asọ yóò ń tán pàtàkì tìláwàtul Qur'an asọ́ nígbà asọ yóò ń tán ọlá tí ń bẹ fún ìforíkalẹ̀ tìláwà asọ́ nígbà wa sọ yìí nìtán àwa bọ́ síbi àlàyé pé àwọn àyàwó lèèyàn débẹ̀ ní ìfèrí kanlẹ̀ arípa àyà mẹ́ẹ̀ẹ́dógún ni mẹ́wàá ń bẹ àwọn àfáàfẹnukò ní. Ni orí ẹ̀ márùn-ún bẹ́ẹ̀ àwọn àfẹ́sìn ṣe yapa ní orí ẹ̀ lẹ́yìn ìgbà tá a kó ń bẹ̀ nì àwọn èyí tí wọ́n wá ṣe yapa ẹnu lórí ẹ̀ a ṣàlàyé kí ló fa ìyapa ẹnu níbo ni a sì dúró sí tó súnmọ́ pé ó ní àlàáfíà jù ńgbà parí eléyìí nì àwa bọ́ síbi ẹni tí ń ka alukur'an sọ̀rọ̀ àyàn ní fún ni àbí sunnatun mu'akkada àbí sunnatun mustahabba sọ́ra yẹn ni kó feri kanlẹ̀ tọ́ba débẹ̀ ni àbí sunna tá a kàn nípa ni àbí sunna tí ó yẹ kó ṣe tá a kàn nípa asọ̀dájọ́ rẹ̀ àwa bọ́ síbi pé ẹni tí ń gbọ́ tìláwà tí wọ́n ń kàlù kúránì tí ń gbọ́ àtẹni tí ó jòkó gangan tó farabalẹ̀ àtẹni tó kọjá létí kí n dájú àwọn méjèèjì ajẹ́kọ̀ọ́ yẹ wa pé ẹni tí ń ka alukurani ó fèrè kanlẹ̀ ẹni farabalẹ̀ tí ń gbọ́ yóò forí kanlẹ̀ ẹni bá kọjá létí rẹ̀ náà yóò fi orí kanlẹ̀ a sì máa ń ẹ̀rí wa ní orí ẹ̀ àwa dúró lérí níjẹ̀jọ́ a ṣàlàyé àwọn ọ̀rọ̀ lórí pé ní àwọn àyà márùn tí àwọn afáàṣe yapẹ̀ lérí fèrè kanlẹ̀ ń bẹ̀ yìí ìṣeéṣe kí ìmáàmù ṣáájú kó ń gbà pé fèrè kanlẹ̀ wà ẹni tó tò lẹ́yìn onímọ̀ lòun náà àfáà ni nínú ẹ̀rí tó lọ́dọ̀ tiẹ̀ ni pé kò sí ìforíkalẹ̀ bí àwọn àyà wọ̀nyí ìmáàmù foríkalẹ̀ bó lòun ó ṣe mo rò pé ayanjú ẹ̀ ní ìjẹ́jọ́ ayanjú ẹ̀ ń jẹ́jọ́ lẹ́yìn ìgbà nì la ṣe àlàyé lórí pé ẹni tó pé kò sí foríkalẹ̀ òun wá jẹ́ ìmáàmù ń wá ń kírun ẹni wàá gbà pé fèrè kanlẹ̀ wà ó tò ní ẹ̀yìn rẹ̀ tọ̀hún débi ayé àfẹ́rí kanlẹ̀ tọ́gbà fẹ́rí kanlẹ̀ wa tọ́gbà bí kò sí fẹ́rí kanlẹ̀ òun ka alukuraani lọ sóhun tó tọ̀ lẹ́yìn fẹ́rí kanlẹ̀ àbí kò ní fẹ́rí kanlẹ̀ mo rò pa yanjú ẹ̀ ní ìjẹ́jọ́ àwọn nǹkan díẹ̀ tó kù tí a fẹ́ yanjú mo fẹ́ yanjú ọ̀rọ̀ pé ìfẹ́rí kanlẹ̀ tìtìláwà ojú méjì làwọn àfáàfin wò ojú méjì làwọn àfáàfin wà ń wò ń ọwọ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ àwọn kan fojú fojú pé gẹ́gẹ́ bí ìrún ti rí bẹ́ẹ̀ náà ní fèrè kanlẹ̀ tìláwà ti rí sẹ́wọ̀n kó àwọn tó bá sọ báwọn ní tí wọ́n ń sọ fún wa ń bẹ̀ wọ́n ni pé òfin tó bá mú irun ó mú sájídà tìláwà àwọn kan ní rárá kì í ṣe bẹ́ẹ̀ sájídà tìláwà dàbí zikiri lásán àzikiri tà ń ṣe lásán ni bíi subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar wàlá hawla wàlá quwwata illa billah subhanakallahumma wa bihamdik gbogbo àwọn tasbihu báwọn Allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo àwọn eléyìí ń bíkìrì ní ìrántí ọlọ́run ni ìsàfọ̀mọ́ ọlọ́run ni àwọn kan gbà pé sájídátù tìláwà ara rẹ̀ ni kì í sara irun sẹ́yìn pé bí mo ti sọ́hun nísìn ó yẹ kó yé gbogbo wa pé pẹ̀lú bí mo ti sọ́hun ẹni bá pè ní ìrun àwọn àdájọ́ tó mú ìrun ní ọmọ sí kínní ní ọmọ fún un ẹni bá wá ní rárá kì í ṣèrun àwọn àdájọ́ tó ń bà sí kiri ní ọmọ sí kínní ní ọmọ fún un ẹ jẹ́ ń gbé kan síwájú yín kẹ́ gbọ́ ǹjẹ́ ọ̀rọ̀rùn ó kírun láì lálùwàlá ẹni bá gbà pé sájẹ́dá tó tì láwà ìdájọ́ ọ̀run láàfún ẹjọ́ wo ni ó dabalu wàlá pẹ̀lú sájẹ́dù tìláwà yóò jẹ́ oyé wa pẹ̀lú tí ó bá sájẹ́dù tìláwà náà ọgbọ̀dọ̀ sí kíni toró rí gẹ́gẹ́ bí irun táàbà kírun ibo là ń kọjú sí lérí irun kíbla ẹni bá rí sájẹ́dù tìláwà gẹ́gẹ́ bí irun tọ́ba kálukú àndébẹ̀jẹ́ bàbá fèrè kalẹ̀ kí ni ó ṣe yọkọ̀jú kíbla nínú irun tí a bá kírun ààbò òhò ni èyàn ò lè ṣe rálẹ̀ kọ́ lóhun ṣe kí ni bẹ́ẹ̀ lóbìnrin náà yóò kọ́fà gbogbo ara rẹ̀ àfojú àtọwọ́ méjèèjì kọ́dà ẹsẹ̀ yóò kọ́fà rẹ̀ tí ó kírun ẹni bá dé sájúdátù tì láwà gẹ́gẹ́ bí irun nínú àwọn àfa wa nínú ẹ̀sìn ṣe é máa pẹ́ túbẹ̀ ni pé tóbi yẹn bá ń kálukú rẹ̀ lọ́tọ́ bá débẹ̀ yẹn kí ni ó lọ lè ṣe kọ́dà kọ́ mọ́ wẹ̀wù tẹ́ẹ̀tẹ́lẹ̀ kọ́dà kó sírí lẹ̀ ọgbọ̀dọ̀ lọ borí kó wọ sọ́ọ̀sì ká kọ́ kọ́fàrà ẹgẹ́ bí o ti kọ́fàrà lórí irun kó tó fẹ́rí mo fi sọ pé àwọn tá a fẹ́ yẹn júlẹ̀ ní àwọn tó wọnú ọ̀dà papọ̀ márùn ni kí wọ́n làgbé àwọn afa ẹ ń gbé láti masala àtọ̀hárà ti ìmára masala ti ìmára kí làwọn afa wa sọ síbẹ̀ nípa sájídàtú àtìláwà èwo láàsì gbámú ń bẹ̀ àkọ́kọ́ àwọn afáàsẹ yapa ẹnu lérí pé sajidatu tìláwà ìdájọ́ ọ̀run lọ́gbà ni àbí kò ọ̀run òun ni ó bí kí wọ́n yapa ẹnu níbi pé sáà gbọ́dọ̀ mára ká tó ferí kanlẹ̀ tìláwà ni àbá nídìí ìmára kí lọ́rọ̀ àwọn afáà lórí ẹ̀ kò sí yapa pé gbogbo ẹni tí ó bá kírun yóò mara níbi ẹ̀gbin kékeré àtẹ̀gbin ńláńlá kọ́dà yóò dà níyàn kó ń fẹ́ kírun kọ́dà yóò kọjú sí kíbla tí ó bá lálùwàlá tí ó kọjú sí kíbla tí ó má níyàn wá pẹ̀lú ọkàn rẹ̀ tí ó sì sọ àsìkò tí ó kírun tírú ẹ̀ bá kírun ìjó nírun èyí ò ń jókòó bẹ́ẹ̀ sùjúdù tìláwà àwọn àfa wa ṣe ìyapọ̀ ẹnu lórí ẹ̀ ọ̀rọ̀ pín sí méjì ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó lágbára jù nú ọ̀rọ̀ ni pé tá a bá feri kanlẹ̀ tìláwà a gbọ́dọ̀ wà nínú mara ni àbá ní sínú mara kí n má ti sọ̀rọ̀ jìnnà ẹ̀yin ló ti mọ ibi tọ́rọ òkun sí gẹ́gẹ́ bí àlàyé tí mo ti tì sí àwọn tó bá sọ para àrùn ni kí làwọn sọ ẹ́ eh? ẹni tó bá ní kì í ṣe irun tí ò fojú irun wo kí ni ó sọ èwo láwọn amúnú méjèèjì àwọn afa ní àwọn afa àkọ́kọ́ tí wọ́n fojú irun wo sajidatu tilawa wọ́n ní tó bá ń kálù kúránì lọ tó bá dé àyè sajidatu tilawa tó bá fi lè wà nínú mara o gbọ́dọ̀ forí kanlẹ̀ torí pé ìmára májẹ̀mú pàtàkì ní tó gbọ́dọ̀ ṣáájú ṣáájú ká tó feri kalẹ̀ fọlọ́ ìferi kalẹ̀ rí irun ni ìferi kalẹ̀ tìláwà ni ọgbọ́dọ̀ mara kó tó feri kalẹ̀ fọlọ́ nínú àwọn afá tó sọ yìí mọ́sí àbí máàlìkì arẹni sọ ń ṣáfì arẹni sọ ń abu hanifa arẹni tó sọ ń bẹ̀ kọ́dà àwọn anabila amadu mahambali ara wọn tó sọ ọ́nà mọ́sí àbí wọn kọ́dà àwọn gbà wá pé ẹnu àwọn afá lórí ẹ̀ ǹjẹ́ kí ló dé wọ́n wá lọ mú àdìsí wá àdìsí wo ni àdìsí abdullahi ọmọ Umar radiyallahu ta'ala anhu tí àdìsí yẹn sọ pé ànábì sọ pé la yaqbalu Allahu salatan bighayri tuhurin ọlọ́run ọba ò ní gbàrún kankan tí ó bá ní mara nù sẹ́wọ̀n pé àdìsí tí wọ́n mú wáyé nísìnyí ọ̀rọ̀ ọ̀run lànàbì ń ṣe ní sọ́nbi àdìsí pọ́lọ́run ò ní gbàrún kankan àfi kéèyàn ṣe kí kọ́mara tọ́ba wẹ̀ tọ́ba dáná jẹ́nẹ́bà yọ wẹ̀ bó ní haidọ̀ yọ wẹ̀ bó ní nífàsì yọ wẹ̀ yóò tún sàlùwàlá ọlọ́run ọ̀wá ní gbàrún ẹ̀ pẹ̀lú pé tí ọba mara wọ́n wá ṣe ìdájọ́ ìfẹ́rí kanlẹ̀ tìláwà lérí ìrun pé gẹ́gẹ́ bí ìfẹ́rí kanlẹ̀ ìrun ti rí téèyàn gbọ́dọ̀ fẹ́rí kanlẹ̀ fọlọ́run àfi kó ṣe ni kọ́ mara bẹ́ẹ̀ ni ìfẹ́rí kanlẹ̀ tìláwà náà rí téèyàn bá fi mara kò gbọ́dọ̀ forí kanlẹ̀ torí pé la yakbalu Allahu salatan bẹ̀rẹ̀ tòhóre ọlọ́run bò ní gbàrún kankan láyé ṣe pẹ́ni tí ó kírun yẹn ọ ọmọra ẹ̀rí wọn lákọ̀ọ́kọ́ náà ni ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní fèrí kanlẹ̀ ní fèrí kanlẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ bá ti fèrí kanlẹ̀ fóòsà gbogbo ala ń pẹ́ tó fèrí kanlẹ̀ fóòsà oníkìlá máa pé ẹlẹ́bọ ni ẹni forí kanlẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹlẹ́bọ ni àmọ́ kánífèrí kalẹ̀ tọ́lọ́n bá ní ìbáàdà ni ọmọ jẹ́ kò síyàtọ̀ láàrin ẹ̀ pẹ̀lú òfèrí kalẹ̀ tẹ̀rí irun ìtò mú wa máa mara pẹ̀lú òfèrí kalẹ̀ ti irun a mara pẹ̀lú òfèrí kalẹ̀ ti tìláwà náà tọrọ lọ́wọ́ ọba ló ṣe kí ni lónìí méjèèjì ọdẹ méjì wọ́n ní tẹ́ ẹ bá sọ pé ìfèrí kalẹ̀ tìláwà náfìlà ni kí là ń pè náfìlà àwọn iṣẹ́ tá a ṣe léṣẹ́ tá a fi rí ọ̀nà ọlọ́run tẹ́ ẹ bá fi pèfèrè kanlẹ̀ tì láwà náà bẹ́ẹ̀ tẹ́ ẹ ní kọ̀ lágbá tó ń tà ń pè ní ọ̀ràn èèyàn bẹ́ẹ̀ tí wíwọ́n náà dáa yóò sì ṣe déédéé fèrè kanlẹ̀ sáàwù tá a bá gbàgbé nǹkan tọrọ náà èèyàn ní kákìrún tá a bá wá gbàgbé ní tá a fi sọ ìrún dín ní sájídàtú àsáàwù béèyàn ọba sì gbàgbé nǹkan kan kò ní fèrè kalẹ̀ sajidatu asahu eléyìí náà tọ́ ọba kálukú rán débẹ̀ ò ní fèrè kalẹ̀ rẹ̀ ìgbàgbé ló bí fèrè kalẹ̀ sájúdátù sáà o alukuran tó ké náà ló bí fèrè kalẹ̀ ti tìláwà náà òun náà gbàdájọ́ ìfèrè kalẹ̀ sáà o ẹgbẹ́ kan náà làwọn méjèèjì ìfèrè kalẹ̀ ìgbàgbé wá ní bóyá kabuli ni tá à ń ṣe ṣáájú kátó sálámà bóyá bàdí ni tá à ń ṣe lẹ́yìn sálámà kò síyìí tá a lè ṣe nínú méjèèjì àfi kámára èyí ṣe fèrè kalẹ̀ kọ́bílà sálámà àfi kọ́mára èyí ẹsẹ̀ fèrè kalẹ̀ bá dà sàlámù àfi kọ́mọ́ra tọ́ba kúkú wá rí bẹ́ẹ̀ náà nígbà wájà sẹ́jẹ́tù tìláwà àti sájídà sáwù ọ̀kan náà ni àwọn méjèèjì òfin tọ́mẹ́lẹ́ yìí ní ó ṣe kí ni yóò mẹ́lẹ́ yìí náà tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba fẹ́ tọ́ba fẹ́ sẹ́jẹ́tù tìláwà tọ́ọ̀bá fi lè ò lè ò lè ṣe ẹ̀rí mẹ́ta tí wọ́n mú wánu àdìsí kan ó di méní ẹlẹ́ẹ̀kejì wọ́n gbà pé gbogbo òfin kanlẹ̀ ọlọ́run ló ṣe kínní lónìí níta bá sì fọlọ́run ìmọ̀ra gbọ́dọ̀ ṣe kínní ọgbọ́dọ̀ wọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n fi ṣe dédé sájídàtú asahawu tá a lè ṣe àfi ká ṣe kínní ká mara tọ́ba níbẹ̀ a máa ṣèwọ́n náà pẹ̀lú ìmọ̀ra ẹ̀rí wọn lórí ẹnu. àwọn àfa wa apá kejì àwọn ni ahaha kọ́dà bó ń sí ilé amálẹ̀ òun ní kuraani kíkà náà yìí sí pé dandan ni kò mara kó tó ka tẹ̀tẹ̀lẹ̀ náà tó o bá sí nù mara náà o lè ka alukuraani abóbi ti ń ṣe nifas tí ó lu àìmọyọjọ nù nifas bọ́yọ̀sẹ̀ mẹ́ta bọ́yọ̀sẹ̀ méjì bọ́yọ̀jọ bọ́yọ̀sù mẹ́ta gan bọ́yọ̀sù méjì gan ti ń bẹ́ nù nifas yẹ tó sì alukuraani lérí sẹ́ni kọ́mọ̀ sí tìláwà ni ẹni ọmọ sí mọ̀rájà ni àbí kọ́ gbàgbé tí ọ̀hà kọ́ mara tẹ̀tẹ̀lẹ̀ láti ka kuraani kì í sọ̀rọ̀ ẹ̀yàn tẹ̀tẹ̀lẹ̀ ìfẹ́rí kan lẹ́bẹ̀ẹ́ ṣe wá di ọ̀ranyàn wọ́n ní ìfẹ́rí kan lẹ̀ yẹn kì í ṣe ń tá àmàrà fún ìmára ń torí ìfẹ́rí kan lẹ̀ yẹn ṣe wá di ọ̀ranyàn ìfẹ́rí kan lẹ̀ yẹn kì í ṣe tí àmàrà fún ọ̀gọ̀rọ̀ àwọn sálàf àwọn àfa àwọn àgbà nínú àwọn sàhábà wọ́n wà lórí ti àwọn àfa sọ yìí pé a ah, kò nídìí ká mára fún ìfẹ́rí kan lẹ̀ sáà wò Imam Bukhari rahimahullahu rahmatan wasi'a opinion tiẹ̀ náà lórí ẹ̀ nù ni àfàwọn ibn hazim azahiri òun náà ni kò ní ìdí mọ́ra kátó fi kanlẹ̀ tìláwà àfàwọn àgbà ibn tẹ̀míyà rahimahullah òun náà ní kò ní ìdí mọ́ra kátó fi kanlẹ̀ tìláwà alimami sanani rahimahullah ó ní kò ní ìdí mọ́ra kátó fi kanlẹ̀ tìláwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni imam shaukani wí ọ̀rọ̀ tí ogun wọn sọ náà ní ibn bazi náà ati uthaymin ibẹ̀ lòun náà dúró ǹjẹ́ kí lè rí yín wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn lẹ́rìí lérí tí àwọn ń sọ wọ́n lẹ́rìí àwọn lórí ẹ̀ ni pé laysa fi ahadithi sujudi tilawa ma yadullu ala i'tibari an yakuna sajidu mutawaddihan wọ́n ní gbogbo àdìsí pátápátá tó wá níbi ìfèrè kanlẹ̀ tìláwà gbogbo àdìsí pátápátá tó wá lérí ìfẹ́ríkanlẹ̀ tá a bá ń tilawa kò sí kan nínú àdìsí yẹn tó sọ pé ni tí bá ń tilawa tí ó fẹ́ríkanlẹ̀ ó gbọ́dọ̀ wà nínú wọn ládìsí kan sí fún wọn lẹ́rìí àwọn lẹ́lẹ́kejì bí ẹ bá rántí nígbà tí a mú àdìsí wá lórí ọ̀rọ̀ sajdatu tilawa a mú àdìsí kan wá. Tani ni wọ́n ka alukurani fa nabi wọ́n wá dé àyè fèrè kanlẹ̀ anabi fi orí kanlẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ náà kí ni wọ́n ṣe wọ́n forí kanlẹ̀ bàbá àgbàlagbà kan nìkan ṣoṣo ni ò fèrè kanlẹ̀ ó bu ìpẹ́lẹ́lẹ́ ọwọ́ àti kí ni ọwọ́ àfèrè kan kọ́dà níjọ náà gbogbo àlìjẹ́nu ti mẹ́bẹ̀ẹ́ náà fèrè kanlẹ̀ gbogbo èèyàn tó wà ń bẹ̀ fèrè kanlẹ̀ àgbàlagbà kan ṣoṣo ló bu ìpẹ́lẹ́ báyìí lọ́wọ́ àfèrè kan ẹni tó wá gbàdí sí náà wá wá sọ pé létà òun padà rí bàbá yẹn tí wọ́n pa ní kèfèrí tí ń túmọ̀ péjọ yẹn ni yẹn ṣe mùsùlùmí àwọn àfa ni èrò tó pọ̀ ń bẹ̀ ń jòun tá nẹ́bí fèrè kanlẹ̀ tí ogun wọn náà fèrè kanlẹ̀ kí ló fi yé wa pé gbogbo wọn lọ́wọ́ nù mara gbogbo wọn ò sí nù mara kò ṣeé ṣe kí ogun wọn wà nínú pé wọn lálẹ́ wà odimeni ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àdìsí ni riwaya àdìsí ń sọ pé gbogbo ẹni tó wà ń bẹ fèrè kalẹ̀ àti mùsùlùmí wọ́n jọ́ na fèrè kalẹ̀ àti kẹfẹ́rí segini ó fèrè kalẹ̀ àlìjánu fi tọ̀ ẹni abápè ń kẹfẹ́rí wọ́n sàlùwàlá gan sọ́làlùwàlá tẹ̀tẹ̀lẹ̀ bàbá pè yẹn ń kẹfẹ́rí tó sàlùwàlá sọ́làlùwàlá tẹ̀tẹ̀lẹ̀ torí kọ̀ mọ́ àkọ́kọ́ fọ́ rẹ̀ ìtumọ̀ ẹ̀ nípa àkọ́kọ́ sọ́ di mùsùlùmí náà kó tó máa ní àlùwàlá ṣé báwọn náà fèrè kalẹ̀ ńjọ́ náà ànẹ́bí ọ̀wá sọ fún ọjọ́ náà pé ẹ̀yin kẹfẹ́rí lẹ́yìn ẹ̀ máa mọ iná kẹ tó máa parapẹ́ fèrè kalẹ̀ àwọn náà fèrè kalẹ̀ ànẹ́bí dákẹ́ kọ̀kọ̀ fún wọn. gbogbo mùsùlùmí tó wà mẹ́jọ náà kò sí tó fi yé gbogbo mùsùlùmí náà lálùwàlá ó di mí kẹfẹ́rí tó wà wà mẹ́jọ náà òun náà tó fi orí kalẹ̀ kẹtí ẹ̀ tí ì anabi ọ̀wá sọfẹ́ nìkan pé a ẹni tí ọba lálùwàlá nu yín kọ́ máa fi gbogbo wọn tó fẹ́ rí kan lẹ́ ń jọ yẹn tí anabi dákẹ́ bó ti dákẹ́ yẹn ntúmọ̀ pé fèrè kan lẹ̀ yẹn ò nídìí ìmọ̀ra bí ò tiẹ̀ sọ fún kèfèrí ó yẹ kó sọ fáwọn mùsùlùmí ó wá dákẹ́ ìdákẹ́ ẹ̀tọ́ dákẹ́ tí ó sì máa wádìí pé a ẹ̀yin tẹ́ fèrè kan lẹ̀ yìí ṣé lálùwàlá abẹ́ lálùwàlá torí iṣẹ́ ọ̀gbọ́dọ̀ kọjá lójú ànábì ọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ kọjá lójú ànábì tọ́ba nídìí àtúnṣe yóò ṣe kíni yóò túnṣe ntọ́ba dákẹ́ ní abáṣe lójú ẹ̀ àbúrò àfẹ́tí gbọ́ba yìí tọ́ba dákẹ́ ntúmọ̀ pé nǹkan yẹn ṣe kíni ọ̀rọ̀ ìtìrù ìfẹ́rí kanlẹ̀ ẹjọ́ ìjọba yẹn fẹ́rí kanlẹ̀ tá ànábì ò ṣe májẹ̀mú àlùwàlá pẹ̀lú wọn tí ó sì yà sọ́rọ̀ àlùwàlá wọn tí mùsùlùmí wà ń bẹ̀ tí kèfèrí wà ń bẹ̀ tálíjànú wà ń bẹ̀ tí ogun wọn fẹ́rí kanlẹ̀ ìjà sí pé fẹ́rí kanlẹ̀ yẹn ò nídìí kò ní ìdí mara ẹ̀rí di mélòó ó di méjì ẹ̀rí wọn ẹlẹ́kẹta wọ́n ní tilawatul Qur'ani fúnra fúnra rẹ̀ àti ìfẹ́rí kalẹ̀ ń bẹ̀ náà kápá méjèèjì papọ̀ àfọ́àlù khairin mandubun ilayha iṣẹ́ ẹ̀rí ni tá a fẹ́ kéèyàn ó ṣe tí ì sọ̀rọ̀ ẹ̀yàn fẹ́ni tó bá kíni tó bá màjúrùn fa ìlú ha ẹni bá se, ń bí ọgbàládá ẹni tí ó sì ṣe à níbàwí kan tí a ṣe fún jùpẹ́ kò lóòdù ládàá rẹ̀ náà lọ nígbà ọjà sí pé iṣẹ́ ta kankan wíkọ́ lọ sí ni tilawatul Qur'an òun àtàwọn àdìkìrí tà ń ṣe òótọ́ alẹ́lẹ́láwù tà ń ṣe kì í sọ̀rọ̀ yàn iṣẹ́ rẹ̀ tà ń ṣe ni ìgbà tó bá wọlé lédè kínní láti ṣe bíi la ilaha illallah bíi subhanallah bíi walhamdulillah bíi ìgbàwọlẹ̀ ìwì ìgbàwọlẹ̀ ìṣe bẹ́ẹ̀ làdùkúránì náà rí kò sígbà tá a lè ka kò sígbà tá a lè ṣe tìláwà rẹ̀ kọ̀ wá sí májẹ̀mú lórí ẹ̀dẹ́nẹ́ pé tọ́ba fẹ́ ṣe ọ gbọ́dọ̀ wánú mọ́ra o pẹ̀lú àìsí májẹ̀mú lórí ẹ̀hún ń jásí pé kò nídìí mọ́ra nù iṣẹ́ rí ni bẹ́ẹ̀ yà bá ní subhanallah walhamdulillah tí ń wí káàkiri tí ó sì lálọ́ àlá sí ládàá rẹ̀ dùn tí wọ́n wà ní tọ́wọ́ bẹ́ẹ̀ subhanallah wọ̀ lálọ́ àlá o tọ́ba ti zikiri alhamdulillah wọ̀ lálọ́ àlá o bẹ́ẹ̀ náà tìláwà náà rí ká tó wá sọ pé fèrè kàtó ṣe kíni tọ́wọ́ abẹ́ yìí tí o ti sọ pé dandan fún tìláwà kò jẹ́ kí ìfèrè kí mara fún ti ìfèrè kan lẹ́bẹ̀ náà jẹ́ dandan ẹ̀rí di mélòó ẹ̀rí di mẹ́ta. wọ́n ní àwọn tó wá sọ pé ọ̀dà ẹjẹ́ àpè nírun sájídàtú tìláwà ká fún nídàájọ́ ìrun ṣe mọ̀ pé àwọn tó fún dájọ́ ọ̀run lọ́dọ̀ wọn ni pé ntọ́ba ti mọ́ ọ débẹ̀ ó ṣe kí ni wọ́n wá ní ntọ́ yanjú jù tí ó dàrú má gbogbo mùsùlùmí lọ́wọ́ ni pé ìta pè ní irun ọ̀dà yóò kiri àsẹ́yìn náà nísìnyí ẹjẹ́ bí yín rírì agbẹ́rúndú à ń ká yìí là yìí là wọlé àwọn àkàwọn sálùwà lálọ́kọ̀ọ́kan bẹ̀rù àwa kí raka kínní raka kejì raka kẹta àwa débi raka ẹlẹ́ẹ̀kẹrin ẹnìkan wà níwájú ẹsẹ̀ tiẹ̀ yá ó ti wọlé ìmáàmù wa ń rùkú ọba ìmáàmù lórí rùkú ẹnìkan pẹ́ lẹ́yìn kóhùn tó wọ masalasi ìmáàmù ti nàró mi taa tán ń palẹ̀ lọ sí ìforíkanlẹ̀ lòun wọlé lọ́jọ́ ìrun ẹni ọkọ wọlé rákà mélòó ni ó kì padà ẹni wọlé gbẹ̀yìn rákà mélòó ni ó kì padà ẹni kọ́ wọlé rákà mélòó ni ó kì ẹni wọlé ọlọ́lá jama àmọ́ yóò tónu rẹ̀ kí yóò segí ni ní tá a máa pè nínú yóò ní rùkú nù èèyàn gan tí ọba ti bá rùkú kọ̀ bá rùn náà láwì àbí ẹ̀kọ́ ni a lè sọ bá jama ó sì lọ́lá jama àmọ́ ìrùn yóò segí ni ń gbé bá wa fún nídàájọ́ ọ̀run sẹ́rùkú wa ń torí ìran oríjìnà gan bẹ́yìn ọ̀bá rúkú náà iṣẹ́ wa gbàdájọ́ ọ̀run tó yẹ pé òrùn gẹ́gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ ó ní ń ta kà níbẹ̀ kó tó pè ní nǹkan ò sí lára fífẹ́rí ọba jama ọláǹfààní kí gbalada jama. amaraka tí ọba rúkú mẹ́wọ́n yóò ṣe kíni yóò san padà tọ́ba rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá nírun ni kọjọ́rún torí pé òun ò nírúkú ní inú àyè sì perú ẹ̀ ní irun wasujudu fi qira'ati quran laysa rak'atan wala rak'atayn ìfẹ́rí kan lójú kùránì kò pé rákà kan kò pé rákà méjì kí láwa torí ẹ̀ fún ní ìdájọ́ ọ̀run sí falẹ́ ìsàsọ́lá àtàlì kì í ṣèrun kálọ́bá jẹ́nu ni jáza fi èlò odò ọ̀rọ̀ yẹn ní kására lákì àmọ́ tí o bá ti lè jẹ́nu wọ́n ní tọ́ba rí bẹ́ẹ̀ ẹni tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ ẹni tí ń ṣe nífàsì lọ́wọ́ ọlọ́mọbaní kọ́ kálù kúránì ọlọ́mọbaní kó ṣe tìláwà kọ́dà tó débi ìfẹ́rí kalẹ̀ gan yóò fẹ́rí kalẹ̀ torí kò nídìí tọ̀hárà torí inú kínkí yóò fẹ́rí kalẹ̀ so wọ́n ní tọ́ba rí bẹ́ẹ̀ àlè pé nìrun àlè pé nìrun torí pé irun gangan fúnra ẹ̀ gan béèyàn bára kaabẹ̀ kò sí kínní kọba sájídátù tìláwò sí ní rákanú ìtàfi pè nínú pèsè la ìṣe wa gbàdájọ́ ìran ẹ̀rí mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn àfáà mú wa lérí pé a nídìí láti mára ká tó feri kanlẹ̀ tìláwà àwọn tọ́lá ní láti mára ẹ̀rí wọn nù àwọn tọ́lá ní láti mára ẹ̀rí wọn nù èwo lẹ́wàá mú bẹ̀ báyìí nísìn ẹ mú kan ṣé nítorí kí n má béèrè ẹ̀rí mo ti fún yín lẹ́rìí ẹlẹ́ẹ̀kejì ló kúnná òun sì lẹ́rí wọ́n lálàáfíà pẹ̀lú bá ti mẹ́lẹ̀kejì òun yóò máa túmọ̀ pípàkípà tá a bá ń ṣe tìláwà tí a bá dá yèfèrè kanlẹ̀ a nídìí ká máa béèrè pé sá a mára bí ìfèrè kanlẹ̀ ń kí láṣẹ a ṣe lẹ́ẹ̀kan náà ni tẹ́ bá ti ọ̀pọ̀lọpọ̀ àdìsí tá a mú wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ pátápátá tẹ́ bá wò kò sí kan tí ń sọ̀rọ̀ pé lọ́ọ́ mọ́ra ń bẹ̀ tí wọ́n bá ti débi tìláwà ń kálukú ń segin ni wọ́n forí kanlẹ̀ ni kọ́dọ̀ ọkùnrin kan tẹ́ ń kálukú ànífà nẹ́bí tó débi fèrè kanlẹ̀ tí ò fèrè kanlẹ̀ tẹ́nìkan ní kò fèrè kanlẹ̀ nẹ́bí ni àṣebọ́n ni mọ́ wa nígbà tí o ti fi kàn ní ọjọ́ káwa náà forí kan lẹ́hùn sànàbí ń bá wẹ́rí pé àbọ̀yá kọ̀ lálùwà lánìí sànàbí sọ bẹ́ẹ̀ ni ànàbí ọ̀sọ̀rọ̀ kọ́mọ́ra kọ́mọ́ra ó ní òun lásìwájú wa ń bi ń tàǹkà yìí kò fèrè kan yìí làwọn àdó fi ṣe kíni làwọn fèrè kan yìí abdullahi ọmọ umaru ọjà allah ta'ala ni o yóò wà lórí ràkúnmí báyìí yóò máa ka Al-Kùránì lọ tó bá dáyé fèrè kan lẹ̀ yóò sì máa mìírí báyìí kọ́dà wọ́n gbà wá pé ó dijọ́ kan yín kí wọn kún mi lọ ìtọ́ wa ń gbọ̀n abẹ́lẹ̀ mamadu wa bọ́lẹ̀ wa lọ lè tọ̀ ọ̀tá bá kọ́ wa sálọ̀ wà láwọ́ bọ́sẹ̀ lè rànkúnmi padà yín wa ń gun rànkúnmi yẹn lọ yín wa ń ṣe tìláwà lórí rànkúnmi nígbà wa dá yé èfèrí kan lẹ̀ yín wa ń sori báyìí tíjà ké ń sèfèrí kan lẹ̀ yẹn lórí rànkúnmi pẹ̀lú ẹ̀ ní tọ́ba dé bẹ́ẹ̀ ìfèrí kan lẹ̀ sajidatu tìláwà kò ní bùkátà sí ìmọ̀ra bá a bá ti kálukú àti débẹ̀ kíláàsì àforí kan lè ní àforí kan lè ní ìdájọ́ eléyìí mo parí ẹ̀ mo fẹ́ bọ́ síbi ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì kí n dájọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń ṣe tìláwà tó débi tí ó ti fèrí kanlẹ̀ mo ti sọ mọ́rọ̀ kọjá ìfèrí kanlẹ̀ gẹ́lẹ́ táwọn forí kanlẹ̀ lérí ìrun pẹ̀lú eríkè méjèèje òun náà láàfẹ́rí kanlẹ̀ níbi tìláwà turukan tábà débi àyè rẹ̀ tá a dọwọ́ méjèèjì délẹ̀ báyìí tíwájú àtòrí mú tí ó jẹ kẹta tí erukun méjèèjì tí ó jẹ karùn sẹ́mi pé wákọ̀ wájú àti mú ọ̀kan ni mo ṣe kí ni làwọn afa kasi lèmi náà kasi o méjèèjì báyìí gbọ́dọ̀ kanlẹ̀ imú rẹ̀ kanlẹ̀ wájú rẹ̀ ọkànlẹ̀ àfi tí mò rẹ̀ ọba tó nǹkan lókù tọ́ àmọ́ tí mò rẹ̀ bá tó nǹkan àti mú àtọ́jú gbọ́dọ̀ ségin ni ó gbọ́dọ̀ kanlẹ̀ ọwọ́ méjèèjì báyìí ó di mẹ́ta eruku méjèèjì ó di mélòó ó di márùn ẹsẹ̀ ẹ ẹ ìtẹ̀lẹ̀ ẹsẹ̀ méjèèjì ibi orí ìkakọ́lélẹ̀ méjèèjì ó di mélòó ó di méje tá a bá wà lórí irun tá a bá ń lọ fèrè kanlẹ̀ èyíkéyìí tó lè wù kọjẹ́ kí láwìí tá n bá ń lọ ìní tá dórí ẹ̀ o Allahu akbar ìní tá a bá dórí ìfèrí kan lẹ̀ tá n bá ń lọ ìfèrí kan lẹ̀ mọ̀ pé o kí la wí tá a bá dìde ní ìfèrí kan o kí la tún wí ọ̀dà nígbà wa sọ pé bá a ti forí kalẹ̀ lé ìrun gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láti forí kalẹ̀ níbi tìláwà tá dá ààyè rẹ̀ ìbéèrè tí mo wá fẹ́ bí yín sí ni pé nígbà mo bí yín pé tá a bá ń lọ fèrè kanlẹ̀ ẹ sọ pé a sọ pé Allahu Akbar tá a bá kú ní fèrè kanlẹ̀ a sọ pé ní ṣé méjèèjì náà látún wí bíi tìláwà naam kí wàá lè rí gbẹ ní bẹ́ẹ̀ ni ẹ ti dáhùn náà mo ti bí yẹn sì ti ní bẹ́ẹ̀ ni ẹni bá ní bẹ́ẹ̀ ni yóò wá mẹ́rin tí ọ̀sọ̀ wa ṣe é ti bẹ́ẹ̀ ti níbẹ̀ ni àwọn àfáà kan níbẹ̀ ni àwọn àfáà kan sì ní bẹ́ẹ̀ kọ́ èwo wá lọ́ra ìtì kílẹ̀ rí ẹni kíní kílẹ̀ rí ẹni kejì ó pín sí méjì ọ̀rọ̀ yẹn pín sí mélòó tìláwà à ń kálùkù à ń lọ lérí irun adébi ayatu sajida tá a ti fèrè kanlẹ̀ ọ̀kan nù àwa jòkó à alukurani àbá ń gbọ́ alukurani àbí ń kọjá létí wa àwa adébi sajida tó tì láwa ó di méjì àkọ́kọ́ ni ká wà lórí ká alukurani kan àyà yẹn ẹ̀kejì ni ká má sí lórí irun káka alukurani kan aya yẹn kò sí ìyapẹ́ inú ẹgbọ́miyé lọ́dọ̀ gbogbo àwọn àfáà wa nú ẹ̀sìn pé tá à ń bá ń kírun tá a bá kẹ́ aya débi sájídátù tìláwà tá a ti forí kanlẹ̀ Allahu akbaru méjìlá sí Allahu akbaru tàkọ́kọ́ a mú lọ sí ìfẹ́rí kanlẹ̀ Allahu akbaru kejì a fi padà sórí rákà ẹnu àwọn àfa kò lérí eléyìí torí pa nàbì ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn sàhábà ṣe bẹ́ẹ̀ èyí wò ní ìyapa ẹnu nínú ibi tí ìyapa ẹnu wà ni pé èyàn ń dá tìláwà ṣe fún rẹ̀ àbá wa lè kéwù àti ń kéwù yìí à ń kéwù lọ́wọ́ abẹ́nìkan ń ka afarabalẹ̀ à ń gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń ka afarabalẹ̀ ń kọjá ní. Ni etí wa tá a bá ṣe fèrè kan lè rú gbanì takibiru mélòó la ṣe fèrè kan lè mélòó la ṣe ibẹ̀ òun nìyàpọ̀ ẹnu wa àwọn àfa àwa nù Islam pín sí méjì lórí ẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé yusannu takibiru lisujudi tilawati filkhafudi warrafi kharija tá a bá sí lórí irun. nígbà tá a bá mérí lọ fèrè kanlẹ̀ ń a ṣe Allahu nígbà tá a bá sí níbi fèrè kanlẹ̀ yẹn náà a tún ṣe Allahu akbar àwọn àfa wa mẹ́rẹ̀ẹ̀rin arínú àwọn malikiya tó arínú àwọn arínú àwọn malikiya eh, ṣàfiya tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ànábìlà tí pẹ̀lú tí mo sọ kọjá mo sọ̀rọ̀ kan lákọ̀ọ́kọ́ mo ní sájídá tó tì láwà òun ojú mélòó làwọn afáàfi wò ojú àkọ́kọ́ wọ́n rí bíi ojú ẹlẹ́ẹ̀kejì wọ́n rí bí ìgbà tí yìí pépé díkìrì lásán ni sẹ́rọ́gọ̀rọ̀ àwọn àfa tó rí bí irun yẹn wọ́n dúró lérí pé ní bó o ń ṣèfèrí kan lẹ́rùn gẹ́lẹ́ tó ṣe aláwọ̀ apárútọ́ bá lọ́bẹ̀ẹ́ tọba fẹ́ gbé níbẹ̀ tó sàláwà akọbarú bẹ́ẹ̀ ló sì ti sàláwà náà ń jẹ́ kílẹ̀ rí lórí ẹ̀ wọ́n ní pé ẹ̀rí àwọn lórí ẹ̀ ni pé déédéé sùjúdù sáàwù ni ìfẹ́ríkanlẹ̀ gbàgbé bóyá kọ́bùlà salam àbí bá da asalamu lérí irun ni wọ́n ní dèédé ẹ̀ ló ṣe tá a bá ṣèwọ́n náà ní àṣẹ Allahu akọ́bárú ńgbà tá a bá fẹ́ríkanlẹ̀ tá a bá dé àṣẹ Allahu akọ́bárú nígbà yẹn pé ti tìláwà náà dèédé tiẹ̀ lòun náà ṣe tá a bá fẹ́ríkanlẹ̀ òun náà àṣẹ Allahu akọ́bárú tá a bá ń dé fẹ́ríkanlẹ̀ àṣẹ Allahu akọ́bárú torí pé wọ́n fi ṣe dédé sájídàtú asáwò ìfèrí kalẹ̀ gbàgbé ní orí ìrun ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ wọ́n ní kìyàsán ala sájídàtú sàlá wọ́n ní bó ti já sí pé àwọn gbà pérun ni òun kò sí ìfèrí kanlẹ̀ tá a ṣe lórí ìrun tá a ní ìfèrí kanlẹ̀ tá a bá lọ ọbẹ̀ tá a sì ní ìfèrí kanlẹ̀ tá a bá ń dé ń bẹ̀ a sì rí òun náà gẹ́gẹ́ bí ìrun bá ń ti ń sèbérí kan lè rí irun gẹ́lẹ́ bẹ́ẹ̀ láṣẹ tiẹ̀ náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí alákọ̀ọ́kọ́ wọ́n fi ṣe dédé sajidatu sujudu asahu ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wọ́n fi ṣe dédé sujudu asala ẹ̀rí wọn nù àwọn afáwọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tábà mẹ́rin kan lẹ̀ lọ́ọ́ bìbẹ́rin kan lẹ̀ ńlá sọ́nìkan láti àwọn aláwọ̀ akọ́bàrún. tá a bá dìde ko bẹ kò nídìí Allahu akabaru mọ́ Allahu akabaru òun wí tó wí tábà yóò dìde ọmọ sì tiẹ̀ lónìí ìyẹn tó bá sí lórí àwọn afáàtọ́ sọ eléyìí mo sọ lẹ́ẹ̀kan mo ní mbẹ́nu àwọn afáànàfi yàtọ̀ sọ mbẹ́nu àwọn afáàmàlìkì yàtọ̀ sọ mbẹ́nu àwọn afáàṣàfi yàtọ̀ sọ. So nbẹnu àwọn àfáà Málíkì yàtọ̀ sọ ẹ rí i pé nbẹnu nbẹnu mọsọ ìtumọ̀ ẹni pọ́ sẹ́ka àwọn míì tí o ṣe kí ni Abu Hanifa fún rẹ̀ Abu Hanifa fún rẹ̀ takibiru kan ló fara mọ́ ẹyọ kan náà ni tọ́ ń bá kan ló sì Allahu Akbar tọ́ ti dìde kò nídìí Imam Ahmad Hanbali ìtòhun fún rẹ̀ wínú òun sì ló mẹ́sì àbí Sheikh Bombaz mawkifuhun ibnu uthaymin mawkifuhun mawkifu ibnu taymiya yàtọ̀ ya ti ibnu taymiya ẹ fìdí kanlẹ̀ tẹ́ ẹ bá ń lọ tẹ́ ẹ bá tún fẹ́ dìde ẹ segin gini ẹ sì Allahu akbar tẹ́ ẹ bá ń lọ ẹ bá tún fẹ́ dìde ẹ segin ni Allahu stand won pe kan látọ̀dọ̀ Ànábì àtàwọn sàhábà tó ní ẹsẹ̀ aláwọ̀ pẹ̀lú lẹ́ẹ̀mejì ń bẹ̀ ọ̀sẹ́ni kankan wọn lọ lè mú àdìsí yà wá Aisha radiyallahu ta'ala anha tí ń sọ pé wọ́n ń ka alukurani fa Ànábì wa Muhammad ó ní fasajada fakabara inda sujudi fasajadina yàwá aisha ni anabi sọ pé allahu akbar nígbà tí ó feri kalẹ̀ anabi bá feri kalẹ̀ fasajadi náà àwa náà bá feri kalẹ̀ la aisha padà kéésì bẹ́ẹ̀ ká ní allahu akbar anabi bá wí nígbà tó dé ní aisha ó ṣe kí ni yọgbà wa gbogbo àdìsí pátápátá kọ̀ wá sí kan sọ pé nígbà tó dìde fèrè kan ó tún wá sọ pé Allahu Akbar kọ̀ sádìsí kankan tó wí bẹ́ẹ̀ àwọn àdìsí tí wọ́n wí ni pé nígbà tí wọ́n bá lọ bẹ̀rẹ̀ kan lẹ̀ wọ́n ó sì Allahu Akbar àmọ́ tí wọ́n wà á dákẹ́ níbi ọ̀rọ̀ tí wọ́n bá dìde ní ìforíkanlẹ̀ ṣé à ń pè dákẹ́ tí wọ́n dákẹ́ bẹ́ẹ̀ ń túmọ̀ pé wọ́n sọ pé Allahu Akbar nígbà wọ́n fẹ́ dìde níforíkanlẹ̀ tìláwà tẹ́ ẹ bá sì wà àwọn tó ní àṣẹ Allahu Akbar méjì wọn náà àwọn náà má dìísì kankan o wọ́n fi ń wé sùjúdù sálà wọ́n sì fi ń wé sùjúdù asáwò táwọn tó ń fi wá ní ah, ọ̀rọ̀ ẹ̀sìn àfiwé kọ́ bí wọn bá ti lé lẹ̀ lákò gbogbo àwọn anabi feri kanlẹ̀ zahabi feri kanlẹ̀ umaru feri kanlẹ̀ usmanu feri kanlẹ̀ gbogbo àwọn pátápátá nígbà wọn bá ń lọ feri kanlẹ̀ ń wò ṣe Allahu akbar kò sí ìtọ́fẹ́ dìde tó tún sọ pé Allah ńgbà tí ó dìde wọn ní pẹ̀lú bẹ́ẹ̀ á dùn níbi tí àwọn sàábì sékìní tí wọ́n dùn ẹ dákun pẹ̀lú ọ̀rọ̀ ń lọ́ra yìí títí àwọn amúlò naam naam ẹlẹ́ẹ̀kejì lára ìtìtì àmúlò lára ìtàmù wọ́n sí alẹ́ ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ yanjú òun wá ní pé tí a bá lọ fèrè kan lè yẹn kí ni a máa wí mbẹ ìfèrè kan lè yẹn lọ́dún tẹ̀lá wa kí là ń wí mbẹ gbogbo àwọn afáfẹ́ nu kò pé tá a bá lọ sí sájídàtù tẹ̀lá wa ìta ma wí ta bá feri kanlẹ̀ òun náà lásìkíní kí la ma wí feri kanlẹ̀ subahana rabbi al'ala tá a bá ti lọ fèrè kalẹ̀ tìláwà òun náà láwì níbẹ̀ kò sí ìyàpọ̀ ẹnu níbi eléyìí o Málìkì wí bẹ́ẹ̀ Abu Hanifa wí bẹ́ẹ̀ Shafi'i wí bẹ́ẹ̀ Ahmadu mambali náà òun náà wí bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ wa mi tún wá wà tí ń sọ nǹkan míì tá tún sọ nífẹ̀ẹ́ rí kan tìrún gángan tó yẹ pé àwa àdìẹ àfi kún fèrè kanlẹ̀ títí láwà náà tá a bá wí mbẹ tí ò sí láì fi kí làwọn kan náà subahana rabbi al'ala subahana rabbi al'ala allahumma laka sajaditu wabika amantu walaka aslamtu sajada wajihi lilladhi khalaqahu wasawwarahu وشق سمعه wa basarahu bihawlihi wa quwwatihi tabarakallahu ahsanul bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ kan lẹ́nu náà o lè wí kò sí láì fi téèyàn bá débi tìláwà náà wọ́n fẹ́ káwé káfí kún subhana rabbiya al sẹ́yìn wọ́n tún tìláwà nǹkan mìíràn tó mẹ́bẹ̀ẹ́ta tó ń wí subhana. ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره بحوله وقدره رب العالمين nínú riwaya kan ẹnìkan fẹ́rí kalẹ̀ ọwọ́ gbígbóló nǹkan sájídà yẹn àwọn afáàsì yàpẹ́ lórí ẹ̀ wípé tìláwà ní ṣe tó fi fèrè kalẹ̀ àwọn kan ní rárá irun ní nkí ń gbọ́ gbólóhùn yẹn tán anábì wa sọ fún pé a ah, gbólóhùn wo ló ń wí ní ìfèrè kalẹ̀ lẹ́ẹ̀kan ó níbẹ̀ ni òun kọjá lọ láàrin inú gbó òun wá rí àwọn igi tí wọ́n derí kodò báyìí òun wá ń gbọ́n táwọn igi òun wí nǹkan òun lòun wá wí anábì ni a ah, ọgbàládá lórí ẹ̀ kí ni nǹkan náà ń pè Allahumma kutubuli indaka ajra wamu anni biha wizra wajaliha indaka dhukhra wataqabbal minni kama taqabbalta min abdika Dawuda alayhi salam àwọn afaani tabawa le fi yóò sajidatu tilawa yóò da bẹ́ẹ̀ púpọ̀ kí ni tún náà Allahumma iwọlọ́n okutubuli indaka ajra pẹ̀lú òfèrè kanlẹ̀ tí mo fèrè kanlẹ̀ yìí kọ́lá dá fún mi lọ́dọ̀ rẹ̀ wọ́n mú bí ani bí ha wizara pẹ̀lú òfèrè kanlẹ̀ mi yìí àwọn ẹ̀ṣẹ̀ mi bá ń parẹ́ wàjálẹ̀ ha indaka dhukra ìfèrè kanlẹ̀ tí mo fèrè kanlẹ̀ yìí bá ń tọ́jú ẹ̀ sọ́dọ̀ rẹ̀ wa taqabbalaha minni wàá gbà fèrè kanlẹ̀ yìí lọ́wọ́ mi kama takọbal takọbaltaha min abdika dawuda aleyhi salam gẹ́gẹ́ bó ti gba ìfiri kalẹ̀ anabi dawuda ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kí kọba anabi ni a ah, kò sí láì fi bó ti wíwun dáadáa ni àwọn afa anadi yaba fèrè kalẹ̀ tìlawa èèyàn lè fi eléyìí náà kún ti tìlawa a parí ọ̀rọ̀ ntànwí níbi ìfiri kalẹ̀ tí ó yẹ wa ibi ntànwí níbi ìfiri kalẹ̀ kò sí ìyapẹnu lórí. eléyìí hùn wá fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ mi ìfẹ́rí kan lè tìláwà sẹ́wọ̀n pé kan ni tá a bá sọ pé Allahu Akbar tá a lọ ìfẹ́rí kan lè yẹn tá a wá padà sókè bóyá sí Allahu Akbar ńgbà padà sókè bóyá sí Allahu Akbar padà sókè á àkọ́kọ́ káwà lórí irun káfírí kanlẹ̀ rẹ̀ nígbà tá a kó níbi tá à ń káyà lọ akáyà débi káfírí kanlẹ̀ àwa ń bọ̀ láti ibi raka àwa fèrí kanlẹ̀ lókè báyìí àwa sì aláàpàràpàrà sókè sájídà òun nídìí sálámà bí òun nídìí sálámà lérí irun kò nídìí sálámà lérí irun kò nídìí sálámà lérí irun kò nídìí sálámà àmọ́ tí e bá ṣe rí irun sáà sálámà ni àbá ní sálámà àwọn kan ní kò sí láì fi àsálámà ṣe bí irun la fún un náà dájọ́ rẹ̀ ìdájọ́ ọ̀run la fún un bí ẹ bá fẹ́rí kẹ́yìn tó bá ń ṣe alábàbájọ wà yìí sálámà náà ni kọ́ sálámà mọ̀ náà torí pa fún ní ìdájọ́ irun àwọn kan ní rárá kò gbàdájọ́ ọ̀run ìdájọ́ àsìkiri lọ́ọ́ àṣìrẹ́ẹ̀rí kankan tó sọ pé tẹ́ ẹ bá ti ferí kanlẹ̀ tẹ́ ẹ dìde padà ẹ ṣe kí ni ẹ sálámà tó rí bẹ́ẹ̀ àní sálámà ń bẹ̀ yín àní sálámà eré eléyìí ń malikiya awakanu malikiya wà lórí ẹ awakanu shafiya wà lórí ẹ awakanu anabila wa lórí ẹ awakanu malikiya wà lórí ẹ òun sì ní amadu ọmọ anbali gẹ́gẹ́ gbámú ó ní salaf ibi wọn lọnu ni ibu temiya ibi tọ lọnu ibu no themin ibi tọ lọnu ẹẹ ibu no baas ibi tọ lọnu wọn ní jẹkilode wọn làwọn ò rí ẹgbàá wa kankan tó sọ pé tá a bá ń dé fèrè kẹlẹ sálámà kí a tún wá sọ ìbéèrè kan lẹ tìláwà kátó wá sí ṣe sáàmù ká sàlámù alaykum kò sẹ́ẹ̀rì fún ní orí ẹ̀ mo parí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin èyí tí ọmọ ajọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn èyí tí ọmọ ajọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn obìnrin tí ń ṣe tìláwà kọ̀dàrú máa wà lọ́wọ́ pé gbogbo ara obìnrin òhò ni gbogbo ara obìnrin kí ni mo pè é illal wajhu wal kaffan àfi fèsì àti ọwọ́ méjèèjì. àfi fèsì àti ọwọ́ méjèèjì ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ lókè ẹgbẹ́ mi dáadáa gbogbo òrùn tẹ́ bá kí ọsọ̀ràn yàn ó ṣe náfìlà ọ̀ràn yàn ni fún yín kẹ́ ẹ kọ́fà gbogbo ara yín ó fi kan face hàn ó fi kan ẹsẹ̀ ìtẹ́ ìyọ́lẹ̀ òun lọ́wọ́ méjèèjì àti fèsì yín lérí irun lérí àdìsí anábìwá Muhammad tá ànábì ní la yaqbalu Allahu salata ahidin illa bi khimar ọlọ́run ò ní gba irun fóbìnrin tí ń bá ti ń ṣe nǹkan oṣù gbogbo obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù tó bá fi lè kírun kìí ṣe pé lásìkò nǹkan oṣù tó ti bàlágà ni wọ́n ń o obìnrin tó ti bàlágà irun tó lè wò ó kí tí ó lo khimaru pẹ̀lú irun yẹn ọlọ́run ò ní gbàrún rẹ̀ níta ṣe ń pè ní khimaru yóò gbé látòrí yóò kalẹ̀ gbìn tó wa wá kanlẹ̀ gbìn tán yóò tún wá wọlé ní déédé ìgbọ́n kan yóò máa wọlé ní déédé yóò ràn yóò wọlé ní déédé ìgbọ́n kan báyìí ní ti ń jẹ́ kìmáàrú nu ní tí ó bá fi wá ní wọlé òun tó ọ̀fẹ́ kọ́ wọlé òun ọ̀ wà lọ́ọ́ lè wọ sọ́ọ̀sì jàlibáàbò rẹ pẹ̀lú sọ́ọ̀sì ọ̀wà ṣe kínní yóò pàdé ara wọn ọ̀wà kọfà ẹsẹ̀ rẹ tọ́lá fẹ́ kọfà ẹsẹ̀ rẹ tọ́ọ̀bà kírun náà bó ti gbọ́dọ̀ kírun tóbìnrin ọba kírun náà bó ti gbọdọ̀ kírun nù kí ìyá sẹ́gbẹ́ kan ìyapẹnu máa wáyé lórí pé tóbìnrin ọba kírun mọ́sálásí àbí bíi tí àwọn èèyàn bá pọ̀ rẹpẹtẹ bí irun yídì bí irun jímọ̀ bí kọ́lọ́bọ tó níjì kọ́ máa kí wákàtí márùn-ún mọ́sálásí láwọn àfa àtọ́fara máa kó kìtì ẹ̀ mọ́sálásí ẹsẹ̀ ọ̀ràn yẹn ni fún kọ́kọ́ fa ẹ̀ níbi táwọn yẹn bá wà ìyá pẹ̀lú wa wáyé pé tọ́ba wà nù ilé ara rẹ̀ létọ́ àtọkọ rẹ̀ ń gbé wọn àtàwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ yẹn náà ni kọ́kọ́ bẹ̀ẹ̀sẹ̀ àwọn afáàsì ìyá pẹ̀lú lórí ẹ̀ àwọn kan ní tọ́ba wà nílé kò ní ìdí kọ́kọ́ fẹ̀sẹ̀ ó lè fi ẹsẹ̀ ẹlẹ́lẹ̀ pẹ̀lú ọwọ́ méjèèjì àtọ́jú àmọ́ ibi táwa dúró sí ẹ ti bí mí náà rí òun ni kọ́kọ́ fa ẹsẹ̀ rẹ̀ kọ́kọ́ fẹsẹ̀ rẹ̀ gbogbo òun tóbi ọba kí pátápátá ọ̀nà yẹn ni kọ́kọ́ fara àtẹsẹ̀ tóbi bá wà ń ṣe tìláwà gbogbo alamọ̀ pé kóbìnrin máa bọ́rí lẹ̀ kọ́ máa ṣera lẹ̀ ọ̀ṣọ́ obìnrin pé méjì òhó obìnrin gbogbo ara ẹ̀ ní òhó. gbogbo ara obìnrin òhò ní jẹ́ àfojú àtọwọ́ méjèèjì èyí tí wọ́n ń wọ̀ kótó wọ jàlibáàbù yẹn zina là ń pè ọ̀ṣọ́ lèyí ń jẹ́ bóyá bíi lẹ́sì bóyá bíi dàmásì bóyá bíi gíní bóyá bíi ẹgbà ọwọ́ bóyá bíi chain ọrùn bóyá bíi khalkhal ẹ̀ẹ́ eh, sẹ́ni tó so mẹ́sẹ̀ gbogbo àwọn eléyìí ń zina ní jẹ ṣé ẹ mọ̀ pé zina yẹn ó lè sí ilẹ̀ tí sẹ̀rí àfaramọ́ káwọn kò sí kíni kí wọ́n ó rí àmọ́ kò gbọdọ̀ sí àwòrán alẹ̀ ni mo fi lọ́jẹ́ méjì tọ́lá àwọn afa kan tú àwọn afa tí ń dọ̀rọ̀ jàlùbá burú tí wọ́n bá tú zina wọ́n ní ara obìnrin gangan ní jẹ́ zina báńkáyà. tí ń sọ pé wàlá yubudina suratul nur banka wàlá yubudina zinatahunna wọn gbọ́dọ̀ sí ọ̀ṣọ́ wọn kalẹ̀ báwọn afáàmì ọba tu wọn ò ní ara obìnrin gangan ní jẹ́ ọ̀ṣọ́ ìtumọ̀ ẹni pé kó má bọ́ra ẹ lẹ̀ rárá o ẹ dákun jama òkà tí mo fi sọ́wọ́ yìí kí ni wọ́n máa pè é wọ́n lẹ́sẹ̀ sọ òkà ṣé kàmi gangan ni ni aago yìí kí ni wọ́n pè é ṣé ọwọ́ yìí ni nwoke pè lẹ́sọ̀ ni abala yìí eléyìí wọ́n pè lẹ́sọ̀ abẹ́ẹ̀kọ́ ni nínú làákàyè tó kúnná ara lele ń jẹ́ bá a bá ṣe eléyìí débi tí ó a ẹni bá wọ níkà tó débi ìdí rẹ̀ àti ibi tán tí ó ti máa lọ́ńdà kí lọ ní wọn ò ní sọ pé ẹ̀rí ọ̀fọ̀sọ rẹ̀ hàn ọ̀sọ́ kan olùmí wọn ò ní lọ ní o tọ́ra ara gẹ́gẹ́ ló ṣe kí ni lọ́bọ̀ọ́lẹ̀ ìyàtọ̀ kìí ṣe àwòrán ní sí náà òhò ń jẹ́ òhò gbogbo ara obìnrin òhò ní ọ̀sọ́ tó bá ṣe lérí òhò yẹn làlùkùránì ń sọ pé ó lè fi hàn yàn kìí ṣe òhò ní ó fi hàn yàn so ti ráyà yẹn ọ̀yà kà. wàhálà ìlú ìlànà náà ni ẹ sọ fáwọn obìnrin ìwà ànábì sọ fún gbogbo wọn kí wọ́n máa rẹjú wọn lẹ̀ ìsàlẹ̀ wọn kí wọ́n máa sọ kí wọ́n mójútó náà. wọ́n gbọ́dọ̀ sí ọ̀ṣọ́ wọn lẹ̀ àfi yìí tó hàn fún rẹ̀ ìyẹn lójú àtọwọ́ méjèèjì náà ìtumọ̀ yẹn ni pé gbogbo nǹkan ni wọ́n bò àfojú àti náà. jàlùbá bò wọn kọ́ balẹ̀ rẹ́gẹ́dẹ́ náà. àwọn ọ̀ṣọ́ wọn yẹn alùpùpù ni ó pè ní awọ́rátù náà kò pè ní òun wọn o ló pè o ó ní wọn àgbọ́dọ̀ sí ọ̀ṣọ́ wọn lẹ̀ náà àfi fáwọn ọkọ wọn wọn tún fẹ́ẹ́ fa kínní kan yọnu ayé yìí àfi fáwọn táwọn obìnrin ṣe tí ò da wọn àwa rí láì da mo fẹ́ júwe náà wọn à gbọ́dọ̀ sí ọsọ yẹn lẹ ilá libo ọ láti yìí nà àfi fáwọn ta ni ọkọ wọn náà. tàbí àwọn bàbá wọn náà. àbí àwọn bàbá ọkọ wọn náà. àwọn abẹ́nà ìhìn. àbọ̀mọ táwọn náà bí fúnra wọn náà. àwọn abẹ́nà ìbùrúdàtì. àbí àwọn ọmọ tí àwọn ọkọ wọn ti bí tí wọ́n bí ìyàwó mẹ́ta mẹ́rin sẹ́mi pọ́ ọmọ òun náà sí àwọn ìyàwó tó kún náà ọmọ náà ní ń jẹ́ sí sọ́lọ́ wọn wà ní kí ìyàwó kan ìyá bàbá kan ti bímọ kan ọwọ́ thirty years ó tún fẹ́ ìyàwó kékeré ìyàwó kéré ń wà lọ́mọ ọmọ nineteen eighteen years bàbá àwọn tó fẹ́ lẹ́yìn ìgbà tó ti lọ́mọ tó jọkùnrin tó jẹ́ thirty eight years sọ́lọ́ wọn wà ní kọ́ ọmọ eighteen years yọmọ bọ́ òwúlẹ̀ fún lórúkọjọ́ ọmọ ọkọ rẹ̀ àbí <laughs> lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń tú zina ní ara obìnrin sọ́lọ́ ń lè ṣerú omi yẹn nù làákàyè tiẹ̀ gan náà sọ́ba mú lẹ́ẹ̀fì nípa àwọn míì tiẹ̀ ara lọ́lọ́run wí kì í ara obìnrin lẹ sọ̀rọ̀ owó rẹ lẹ sọ̀rọ̀ owó tí eh, gbogbo àyà rẹ kankan ẹ e sọ̀rọ̀ inú tọrẹsẹ obìnrin nù ni ìgbà àyà rẹ sọ̀rọ̀ ní ìbàdí rẹ sọ̀rọ̀ níbi tí ń wí nánu olóòlè sí àwọn yẹn lẹ fìbí táwọn fámìlì bá wà káwá sí yàtọ̀ mọ́ ṣé èyàn á lè bímọ tó ti bàlágà lọ́kùnrin kéèyàn tó yẹ fẹ́ yàwó kékeré kan tó ojúra wọn lọ kọ́ máa sí ara sígbà yàfún sí gbogbo ẹ̀fún e kọ́ lọ́n sọ pé àwọn abáyé sẹ́ẹ̀rí pé nǹkan ń ṣe làákàyè lómi ògbó wọn náà sì ń dá sẹ́sìn ẹ́ ṣé wọn náà lè fara mọ́ nínú ilé rẹ inú ilé tiẹ̀ gẹ́ ò lè fara mọ́ àfi tọ́ bá ti yẹ hànà tó ti yẹ àwọn kan tá ànábì ń pè ní the youth ànábì ń pa àwọn kan ní the youth àwọn tí ó bìkítà pẹ̀lú bí wọ́n bá ti ṣe ìyàwó rẹ̀ wọn bá máa gbáyàwó ẹ̀ ń di wọn bá máa bàyàwó ẹ̀ lọ́wọ́ wọn bá máa báyàwó ẹ̀ dàpárá yóò ní kò ní tuma náà civilization ní sí kọ́mọ wa kì í ṣe bí classmate ẹ̀ ní ò ní wà lìjẹ́ náà bẹ́ẹ̀ ni anabi ni adayusu la yadkhulu aljanna ẹni bá ń fi ìyàwó yẹrẹ àdìbá wọn tí kálukú ń ba dápàdà tí ọyọ ba dá tí ń ba lọ́wọ́ tí ń ṣe wọn àwọn pẹ̀lú ìyàwó rẹ̀ tọwọ ká civilization anabi ni ká sọfọ kalẹ̀ kó tó kó láyé tọ ọba jáwọ́ mi ò ní wà aljanna àdìsí ńlá làáfíà o àmọ́ wo àwọn tí a máa sọ yóò ná tẹ̀tẹ̀lẹ̀ wo yìí gbà àdìsí gbọ́ tẹ̀tẹ̀lẹ̀ alukóra náà wọn gbogbo àwọn tí ọ̀tẹ́sìn dẹ̀ sínú Islam nù ọ̀tẹ́sìn ló dẹ̀ wọ́n wọ́n ti ṣe tírà fún wọn tí wọ́n máa kà wọ́n ti ṣèwé fún wọn wọ́n máa sọ bí ẹni pé àwọn dictate nǹkan gidi kan á ah, kí ló fẹ́ dictate inú ẹ̀sìn tó ìsìn sábẹ́ kí ló fẹ́ mú wá gan inú ẹ̀sìn gbogbo ohun tí wọn bá mú wá níjọ́ tí àlìyé wọn àpọ́ntò làkún dínà kó sọ̀kalẹ̀ wọ́n àti wọn tó àlékún ní màtí níjọ́ tó sọ̀kalẹ̀ ń ìtí ọ̀bá sínú ẹ̀sìn níjọ́ náà kò lè wọnú ẹ̀ mọ́ wọn láwọn ti pé èwo ń tiẹ̀ ṣé wọn ló kún ni abá àmọ́ ká lọ ibi ibi tí ń lọ mẹ́ẹ̀ tí débẹ̀ o naam. àwọn ẹ̀sọ́ tá a wí yìí bí aṣọ rẹ̀ tọ́wọ̀ bí góòlù ẹ̀ tó lò àwọn ọmọ ìyá obìnrin lè rí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ bí wọn àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò lọ́kùnrin wọn lè rí ẹ̀sọ́ ni wọ́n rí òun kì í ṣe òhò naam. àbí àwọn ọmọ táwọn bọ̀dá wọn bí bóyá ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin ló bímọ yẹn bóyá àbúrò rẹ̀ lọ́kùnrin ló bí ó lè rí ọ̀sọ́ rẹ̀ náà. àbí àwọn ọmọ táwọn sisters wọn bí ìyàwó rẹ̀ ni ọlẹ́gbẹ́ lóbìnrin ọlọ́bùrò lóbìnrin ọmọ tí yẹn bá bí síbi kan ó lè rí ọ̀sọ́ àbúrò ìyá rẹ̀ ó lè rí ọ̀sọ́ àǹtí ìyá rẹ̀ náà. abómi bíi tiwọn ibi tí ń lọ́nu. Obi lè rọ́ọ̀sì obìnrin ìtumọ̀ ẹni gbẹ̀yìn obìnrin dẹ́wà lókè ẹ máa gbọ́ mi o ẹ máa gbọ́ mi tọ́lásà kan wà nílùú yìí táwọn obìnrin bá dàrí ara wọn gbogbo ara ni a máa bọ́ọ̀lẹ̀ fúnra wọn haramu nífẹ̀yìn obìnrin kẹ́ ẹ máa wo òhó ara yín kì í ṣe aláàlí fóbìnrin kọ́ máa wo igbá yìí obìnrin ẹgbẹ́ rẹ̀ kì í ṣe aláàlí kọ́ máa wo ìtàn obìnrin ẹgbẹ́ rẹ̀ kì í ṣe aláàlí fóbìnrin kọ́ máa wóoru eré obìnrin ẹgbẹ́ rẹ̀ àfi tí ọba bá di tí ọba bá tún sí tí ọba àmàkàwá ni àṣebáwo obìnrin náà láwa ń bí wọ́n wá lo kìnìún àyà nìkan wọ́n lò sọmọ yà wọ́n máa gbé àyà káàkiri haram zina ni wọ́n pàmìtì yín fún wọ́n pàmìtì yín fún àwòrán ibi tí ń lọ gan nù tọrọ kọ́ mọ́ láàrin àwọn obìnrin gan tiẹ̀ táwọn ọmọdé ń lọ léèwé tí wọ́n bá wà lóstẹ́ẹ̀lì òhò lómi ọwọ́ wèrè lẹ́yìn kí wọ́n wọ ìsàlẹ̀ kékeré ti gbáyà wọ́n máa rìn káàkiri wọn ni a ah, ṣe bóbi ni gbogbo àwọn tí bó ti rí náà bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ ọkùnrin náà o ní ti ṣe eré fún yín ẹ gbọ́dọ̀ fi hàn ọkùnrin ẹgbẹ́ yín obìnrin gbogbo ara yín òhò ni zina ara yín lẹ lè rí ẹ lè rí gbogbo ara yín sì ní ni òhò tí a bá wà láyìn ara wọn ó sì rálẹ̀ ni kọ́ bá rí àmú igbá àyà rẹ gbogbo nǹkan rẹ ẹlòmí àti rí tán rẹ ẹlòmí kọ́dẹ̀ yìí ẹsẹ̀ rẹ ẹlòmí àti rí ọgbọ́dọ̀ gbogbo fóbìnrin rẹ zina ní kí bàbá ọkọ rẹ orí kí rẹ orí káwọn ọmọ rẹ orí káàntì rẹ orí káwọn ọmọ àǹtì rẹ orí ẹ òun náà fóbìnrin rẹ kó ṣe kíni kóun àbáwọn omi àwọn ẹrú tí ń lò àwọn ẹrú tí wọ́n lè rí ọ̀ṣọ́ wọn ò lè rí yòó náà kéèyàn ọgbà ẹrú tó jẹ́ géńdé kọ́mọ rí òhò ìyàwó rẹ̀ tọ́ ọlọ́run ṣàánú abáwọn ṣe. tọ́ àbáwọn ọkùnrin tí wọn ò lè ṣe máa ń ti tẹ́ lọ́dà obìnrin tí ò lè ṣe òkóbó àbí ìjìnlẹ̀ ti tẹ́ lọ́dà tí kàn sanra jọkọtọ̀ sí láìfi ó lè rí ọ̀sọ́ omi àmọ́ kò lè rí òhò rẹ̀ náà. ẹgbẹ́ ọ̀dọ́ ọ̀hún wíbẹ̀ ọ̀hún àbí àwọn ṣe ti gbọ́. àbí àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ì mọ ti ń jẹ o tí wọn ò tí ì mọ òhò obìnrin ìtumọ̀ ẹni pé tí wọn ò tí ì mọ rárá obìnrin tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọn ò tí ì mọ rígbà yóò obìnrin rí bí àwọn ọmọ kéékèèké ti ń ṣeré àwọn ọmọ ọwọ́ àwọn ọmọ ọdún kan ọdún kan àbọ̀ ọdún méjì ẹ̀hẹ́n wọ́n lè rí ọ̀ṣọ́ obìnrin torí wọn mọ ti ń jẹ́ òhò obìnrin gan tẹ́ẹ̀tẹ́lẹ̀ náà. ẹ ẹ má máa fẹsẹ̀ janlẹ̀ táwọn yẹn máa gbọ́ pé lucy nìkan ti sẹ́sẹ̀ tí ọmọ dún wọ́nran wọ́nran wọ́nran wọ́nran ẹ mọ̀ àwọn obìnrin tí wọ́n lẹ̀ yìí ọ̀sọ́ wọn kéré obìnrin lárúbáwá àtàwọn obìnrin míì wọ́n ń sọ sọ́jà àwọn obìnrin tiwa lọ àwọn tí wọ́n tó ń serú ọ̀sọ́ bẹ́ẹ̀ yẹn àwọn fúlàní àwọn bòròró àwọn gàmbàrí àwọn haúsá àwọn ni wọ́n máa ń serú ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n sùn sí ìnìmọ̀ ẹsẹ̀ àwọn sẹ́ni wa ṣe sẹ́ni kan méjì yóò tó mẹ́rin márùn-ún tí n bá lọ tẹ̀sẹ̀ yóò mọ̀ sí wóró wóró wóró wóró tí wọ́n mọ̀ pé mi ń ṣe kíni èèwọ̀ ni tómi bá fẹ́ jáde kó lóru ẹ̀ lọ́wọ́n fi ní wàlá yadiribu náà bíyáríjú lè hinna lè yóò lámà máa yọ fínà mí zinatihinna obìnrin ò gbọ́dọ̀ máa fẹsẹ̀ lulẹ̀ xalxalu ni wọ́n ń pè tí wọ́n ń so mẹ́sẹ̀ yẹ kò gbọ́dọ̀ máa fẹsẹ̀ lulẹ̀ kíṣe ní tó sẹ́sẹ̀ ń kọ́ máa ṣe wúrúwúrú kí wọ́n mọ̀ kóbìnrin kọjá lọ kọ̀ bá ṣẹ̀rí tọ́ba lu ni nìtẹ́rẹ́ síbẹ̀ tẹ́nìkan ò rí yóò da sọ bò torí kọ́kọ́ fẹsẹ̀ náà tẹ̀tẹ́lẹ̀ yan ara yan rẹ̀ ni àǹgbà wa ni ọkọ́ fẹsẹ̀ tọ́ ọkọ́ fẹsẹ̀ tó tún á da séènì sí ibi tọ́ kọ́fà tí wọ́n ti wúrowúro ti kọlu sẹ̀rí àbánu náà ọ̀rọ̀gbéyàwó ẹsẹ̀ wọn ni kọ́fà séènì lè máa dùn ọkọlu sẹ̀rí à séènì ọ̀gbọ́dọ̀ dùn náà. gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń ṣeré ẹ padà sọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ ní òfin jìyìn. àyùwẹ̀ ló ń bínú ẹ̀yin ọkùnrin tí ìyàwó yín wá ń serú ẹ̀ tẹ́ kìlọ̀ fún ọlọ́run ní kẹ́yìn náà lọ kìlọ̀ fún ìyàwó yín ó ní wà túbú ilàlá ẹ padà sọ́dọ̀ ọlọ́run ayyu al-mu'minun ó wá dájú kọ àwọn ọkùnrin ń gbòòsùn òfin fáwọn obìnrin tán ọlọ́run fáwọn òfin lóbìn ó fóbìn ní òfin tán ó wá dájú táwọ́bà kọ́ ìtumọ̀ ẹni pómi ò lè dá nǹkan kan sí àfi pẹ̀lú àṣẹ ọkùnrin kan tí ó jẹ́ bàbá rẹ̀ àjọkọ rẹ̀ tí ó jẹ́ bàbá sí kínní àjọkọ yìí tó bá ń wò tọmọ rẹ̀ fi kóró ẹ̀ sẹ́sẹ́ lọ sí tawọ́ba tọ́ba yìí tawọ́ba ìwọ ló jìyà ntọ́ba wa ń wò tíyàwó rẹ fi ń ṣe bẹ́ẹ̀ tó ń wòran ìwọ ló jìyà tọ́lọ́n fi ní fàtúbù ilallahi ayyu al-mu'minuna kẹ́ẹ̀lẹ̀ wánú ẹni tí wà ní Janna kẹ́ẹ̀ bọ́nú yẹ ọlọ́run ẹ rí i pé ńgbà tọ́lọ́ fẹ́ ṣe kìlọ̀kìlọ̀ níparí àyà ní ti ń bá wàkúlẹ̀ lùmọ́mì náà ti ẹ̀ sábà wọn bi yẹ̀gbọ́n náà mílíọ̀nù sọ́ọ̀rì yìí náà kí wọ́n rẹ júlẹ̀ ọ̀yọ́ bá sinna furuja wọn náà kí wọ́n sọ abẹ́ wọn ọ̀yọ́ bí nàṣẹ́ ta wọn náà kí wọ́n fọ̀sọ̀ wọn ilé alẹ́ bọ̀wọ́ láti yìí náà kí wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ títítítítí nígbà tí ọwọ́ adarí ọ̀rọ̀ nípa wa ni wà túbú ilallah gbogbo ẹ̀yin ọkùnrin ẹ padà sọ́dọ̀ ọlọ́run o ìtumọ̀ ẹni pé ẹni ẹ tú wọn lẹ̀ tí wọ́n fi dìdàkudà bábọ̀ gbọ́dọ̀ wòran kọ́mọ́ ó dìdàkudà ọkọ gbọ́dọ̀ wòran kíyàwó dìdàkúdà ìdàkúdà tíyàwó rẹ̀ dàhùn ìdàkudà tọmọ rẹ̀ dàhùn ọ jẹnu ya rẹ̀ Ọlọ́run ní ẹ̀yin ọkùnrin ẹ túbà tọrẹ okùn obìnrin ọwọ́ ọkùnrin ló ṣe kí ni bá wà ọ wà bàbá di ìyàwó wà ọkọ bí wọn bá kọ́ nílé wọn bá ó tún kọ́ tí wọn bá kọ́ nílé wọn tó bá ó ṣe kí ni ó tún kọ́ ó tún kọ́ àṣẹ torí kọ́ ọmọkùnrin yà torí kẹ́lẹ́ wà àlìjẹ́nà ibi tí ń lọ bẹ́ẹ̀ tí a bá sọ pé sajidatu tìláwà tá a bá si mẹ́yìn rún injásí pé tóbi bá ń ka lùkùránì lọ tó bá débi sajidatu tìláwà yẹ tó wà nínú zina yóò lọ lè wọ jàlúbàbù kó tó ni kó forí kalẹ̀ síbẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ obìnrin lè forí kanlẹ̀ lábẹ́ zina tọ́wà nù zina tọ́wọ́ sọ̀rọ̀ tí wọ́n ń ṣe tìláwà tọ́ba débi tìláwà kò nídìí kọ́lọ̀ wọ́ torí pé sájídà tìláwà yìí ṣe sàlá yìí sì rún díkìrì lásán ni obìnrin wa wà nù ilé ara rẹ̀ ẹ máa gbọ́ mi dáadáa ọwọ́ atúrí ilẹ̀ wọn àtọ́kọ̀ ẹ̀lọ́jọ́ wa ní òsì túrílẹ̀ ọlọ́sọmọgbáyà ní bá ń kàlù kùránì ọwọ́ adébi sájìlá tó tì láwà ṣé yọ̀ lọ́lẹ̀ borí ni kó tó fẹ́rí kanlẹ̀ yẹn ni àbí yóò fẹ́rí kanlẹ̀ bẹ́ ẹ dá mi lóhùn naam ẹ ń gbọ́ kò ní ìdí kí mo ní kò sí kò ní ìdí ọ̀dà tẹ́ ẹ bá ní yóò borí torí wọ́n fi rí kanlẹ̀ ṣé jẹ́ wàá sọ pé subhanallah walhamdulillah yóò tún borí ẹ́ tẹ́ wàá sí Allahu akbar ṣé yóò tún borí bọ́ọ̀lù ń bá sọ̀rọ̀ fún lójijì pé ha yíyá ṣakira àǹtí rẹ tọ́wọ́ àlẹ́ ọkọ láti fifteen years wọ́n ló bímọ ó sì lọ́sọmọ́yà kí ni ọkọ wí ee eh, eh, alhamdulillah adúgbò fọlọ́n o irúgbó sẹ alhamdulillah bẹ́ẹ̀ náà láti sùkúrì náà nari. yóò fèrè kalẹ̀ fọlọ́n lẹ́ẹ̀kan náà ni pé mo dúpẹ́ fún ọ tí ò nídìí kọ́ máa wá ìmọ̀ràn káàdì bẹ́ẹ̀ tìláwà náà rí tọ́ba ti kálukú àwọn débẹ̀ lẹ́ẹ̀kan náà yóò sì lọ sí ìforíkanlẹ̀ kò nídìí kí ọmọ wa tí ó fi bo orí káàkiri pọ̀ parí eléyìí náà fẹ́ bọ́ sí ìbáàdà ṣíṣe pàtàkì jùlọ irun náfìlà irun kíkí náfìlà yíyàn tá a bá fẹ́ kírun ibo là á kọjú sí bá a bá yẹn náfìlà ibo là á kọjú sí sajidatu tilawa à ń kálu kuran lọ́wọ́ àwa débi wa tá a bá fẹ́ sajida yẹ sáà wá kọjú sí ni àbá kàn fi yiri kalẹ̀ bí a bá wà. naam ẹ dá mi lóhùn sẹ́yìn ọ̀gá nìsín gbogbo yín nìsín kíbùlà lẹ́kọ̀ọ́ jósì àbí bí èmi jòkó yìí èmi kẹ́yìn síbẹ̀ àwa bá kíbùlà lẹ́sìn láwa àwa fèrè kanlẹ̀ tí ìbá fèrè kanlẹ̀ mí náà sọ̀ kalẹ̀ láti forí kanlẹ̀ sọ́kọ̀ bọ́sìlì fẹ́mi kí n kọjú sí kíbùlà torí èyí ti wà ní ẹnìkan náà wà wà ń ta òun gbàga òun náà jòkó mo ti jòkó yìí sóun náà tún wà tán mẹ́fẹ̀ẹ́ sí kíbùlà àbíbi tá a bá ti bá wa náà láti fi ẹ dá mi lóhùn torí gbogbo yín lẹ́ ń tìláwà o ẹ wà mẹ́rin wá. ìgbọ́ naam ẹ̀rí ni pé ìfẹ́rí kanlẹ̀ tìláwà kì í ṣe irun ẹ̀ nígbà ń kírun lọ́wọ́ kì í ṣe irun ó di mí ní naam pé kí ni ibn Umar abdallah ibn Umar. Mm-hmm. hadith mọ wálẹ̀ kan pàbí alábọ́nà Umar wà lérí ẹ̀sìn ń tìláwà tọ́ba débi tí òfin kan lè yóò ṣe tádìsì wọn ò sì ní jẹ́ pé ẹsìn rẹ̀ kọjú sí àbóhun náà wá yútọ̀nù ẹsìn sí ẹ̀yin náà máa ń pàṣẹ fatiwa nù. ìtumọ̀ ẹni pé ibi tá a bá ti ń ṣe tìláwà ibikíbi tá a bá kọjú tá a bá yájú ibẹ̀ náà láti kíni láàbòrí kan torí sájídà tó ṣokòr ìfẹ́rí kanlẹ̀ dúpẹ́ fọlọ́n pẹ̀lú ìfẹ́rí kanlẹ̀ tìláwà ẹgbẹ́ ni a ní máa wá kíbùlà káàkiri a sì ní máa wá pa afẹ́ mọ́ ara káàkiri ara káàkiri. bí kí n abẹ́ sọ pé subhanallah alhamdulillah Allahu akbar kọ́ máa wá kíbùlà káàkiri kò ní bùkátà sí kíbùlà mo parí mọ́sí àlàyé náà mo wá fẹ́ bọ́ sí. Si, mọ́sálà pé ǹjẹ́ sẹ́mọ̀ pé bí ọ̀rọ̀ sájídà tìláwà ti rí yẹ bí táwọn afáàṣe yapẹnu tí mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn afáàṣe yapẹnu lérí pé sájídà tìláwà ìdájọ́ ọ̀run lọ́gbà ni àbíkọ̀ gba ìdájọ́ kọ́dà àwọn tọ́lọ́pàá adájọ́ ọ̀run àtàwọn tó yàn gbàdájọ́ ọ̀run yóò máa bí ọ̀pọ̀lọpọ̀ fatiwa ọ̀tọ̀ọ̀tọ̀ abẹ́ẹ̀kọ́ ṣé ẹ mọ̀ pé lọ́dọ̀ ẹni tó sọ pé sájídátù tìláwà ìdájọ́ ọ̀run lọ́gbà ṣé ẹ mọ̀ pé tùmọ̀ lọ́dọ̀ ẹrú ẹni bẹ́ẹ̀ ẹni tí bá ń kálù Kùránì tó bá fi sájídátù tìláwà tí ọba lọ́rọ̀ yọ lọ sí kínní tí ọba múra bó ti yẹ kí ni ọlọ́dẹ tí ó bá sí ń kíbúlà kí ni ó ṣe tí ó bá níyàwó ẹ̀ tẹ́lẹ̀ kí ni ó ṣe àwọn tó dé irun nu o àwọn tó dé irun nu bá a ti sọ̀hún ṣé ẹ mọ̀ pé ní ti ń kálukú rání lọ tọ́ba ní sẹ́yìn tó ti láwà tí ọ̀ lálùwàlá pẹ̀lú àwọn tó sọ pé ọ gbọ́dọ̀ wà ní mara. ìtumọ̀ ẹni pé kò lè fi orí kanlẹ̀ àfi kọ́ lọ lè segin ni ọ wà ní condition tí ò ti lè mọ́ra bóyá gbogbo ara tí ó fi mọ́ra gan igbó ní gbogbo ẹ̀ tó mi ò gbọ́dọ̀ débẹ̀ èyí òun lè já mi wò ẹjẹ́ àsọ yìí tọ́ dẹrùn ń drive lọ ń wá ń gbọ́ alukurani níbi tí ń drive lọ ọ wá débi sayidatu tìláwà. ọba lòun mẹ́rin lọ bí sí àrìn gan olè lásìdẹ́ǹtì sí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń dírẹ́fù lọ wá ń sí ọlọ́ọ̀kọ́ àdẹ́ǹtì lè ṣẹlẹ̀ àbí àwọn afẹ́rí kan gíláàsì mọ́tò ni àbí àfẹ́rí kan sí àrìn ni tọ́ba lòun mẹ́rin jù gan ó lè sí mọ́tò wà kọ̀ lọ́pọ̀tónítì láti forí kanlẹ̀ bóyá kọ̀ lálọ́ lá kọlọ́bọ tó ní láti fèrè kanlẹ̀ bóyá ń dráìvì ń dráìvì lọ́wọ́ kọlọ́bọ tó ní láti fèrè kanlẹ̀ bóyá rísè ìdí kan sí ìdí kejì ǹjẹ́ nǹkan kan bẹ tó lè wí tí ó dípò ìfèrè kanlẹ̀ yẹn fún èyí táwa dé bá wọn ní ká ṣe subhanallahi lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀kọ́ ni ẹlẹ́mẹ́ta ní ká ṣe subhanallahi lẹ́ẹ̀mẹ́ta subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi ìlàlẹ́ ilá sí wọ́n ni a ṣe mẹ́ta a bá ṣe mẹ́ta wọn ló ti gbé ìfèrí kanlẹ̀ sùjúdù síbẹ̀ ni ẹni tí ò lè fèrí kanlẹ̀ tó ní condition tọ́dẹ̀ mọ̀ pé àyà yìí ọ̀rọ̀ yapẹ́ nù sí ń bẹ̀ tí yẹn bá débi ọgbọ́dọ̀ fi kí ni ó àwọn àfáwọn islam wọ́n pín sí méjì lórí ẹ̀ fatawa wọn pín sí méjì lórí ẹ̀ àwọn kan wá nǹkan tí wọ́n máa wí fún gẹ́gẹ́ bí àfa wa gbà àfa wa Qalyubi rahimahullah rahmatan wasa ìgbà tí ń ṣe àlàyé tíra kan ń pè ní al tí àfa wa adh ń ṣe ṣáríwò rẹ̀ wọ́n tẹ̀ ti parí ṣáríwò ń ṣe háṣíà ìyàtọ̀ wà níbi ṣáàdì ṣe háṣíà gbogbo ẹyin tí ẹ bá máa ka tíra dáadáa tí wọ́n bá ń kọ báyìí wọ́n kọ pé anas níta ń pè ní nasu òun lọ̀rọ̀ tẹ́ni tọkọ tíra gangan kọ fúnra ẹ̀ nísàlẹ̀ nasu wọ́n kọ àṣàrẹ̀ àlàyé ẹni tó fẹ́ sàlàyé tá tíra ń wí ẹni tí ọkọ tíra ti kọ tíra tán ẹni tí ó ṣàlàyé ti ṣàlàyé tó ti sáré òtán àfa kan wá dé wá rí pé àwọn kíní yìí ò kún tó ó yẹ ká tún ó nídìí àwọn àfikún kan òun àwọn akọ̀ntì à ń pè ní haṣíà òun ọkọ̀ntì à ń pè ní haṣíà ọ̀nà méjì ọmọ ẹgbẹ́ akọ̀ haṣíà tí a bá fẹ́ kọ́ haṣíà tíra wọ́n fa ìlà ìlà mẹ́rin báyìí nínú ìlà mẹ́rin yẹn náà sọ wà lókè ṣáàrì wọ́n wà ń sálẹ̀ lẹ́yìn ìlàyé wọn wà kọ́ àṣìyà yípo gbogbo láyé èyí tí wọ́n ń kọ́ yípo làwọn ní jẹ́ àṣìyà nígbà míì wọ́n kọ́ náà sè sókè wọ́n kọ́ sáré sálẹ̀ wọ́n wà kọ́ àṣìyà sí sálẹ̀ sáré o ọ̀nà méjì dẹ́ngbà kọ́nù àfọwọ́ Al-Qalyubi ó ṣe àṣìyà sáré o mọ́hàlá ìwọ̀n sọ́nù tíra yẹn pé sẹ́ẹ̀rì ìtọ́wámú máa mú àwọn ọ̀rọ̀ yìí wá òun ni pé àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọn ò kéré làfà ìmọ̀ wọn tó mímọ̀ téèyàn fi dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n dẹ̀ bẹ̀rù ọlọ́run ò ní fẹ́ kọ́ lọ́lọ́run ìtì abádẹ́rì pọ̀ dáa jù tí ó jẹ́ kéèyàn ó ní ládáwájú ọlọ́run ni wọ́n fẹ́ sọ ń sọ pé yakumu maqama sujudi litilawati awi shukur ma yakumu maqama tahiyya liman lam yurid fi'laha walaw mutatahiran wa huwa subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar afa wa khaliyubi nu hashiya tó ṣe fún shari muhalla in so nbe fún wa pé nǹkan kan wà tá ma wí tí ó dúró ní dúró feri kan le sajida tilawa àbí sájídàtù ṣukur bóyá ni tí ò Mara, tí ò lè fi kan lè ní abẹ́ni tó ní rízì míì láti lè má fi orí kan lẹ̀ ó ní nǹkan yìí tó bá ti wí láàdá tó yẹ kó gbà níbi sájídàtù tìláwà yóò ṣe kíni yóò gbà kíni nǹkan náà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar ó ní tí yóò wí nù ó ní tí yóò wí nù afáwa kàlíyúbí ti lọ afáwa ibùnà hajar lè haitami òun wá dé wọn wá lọ lè bi afáwa haitami léèrè nínú tíra àwọn tí wọn kọ tá ní alifatawa alifikihiyatu alikubra wọn bi afáwa léèrè pé àwọn gbọ́ pé àwọn kan ní ká máa sọ ó pé sẹ̀mínà wà àtàna gòfàránà kàlàhùnmá wà ilayka almasir n táwọn kan tó mú wá nù pété ìbá tẹ́lẹ̀ kan yẹn ní ẹ kàn sọ pé sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir wọ́n bi àfa wa Ibn Hajar al-Haytami wọ́n bi léèrè bẹ́ẹ̀ pé àwọn kan ní ká máa wí tá a bá débi sùjúdù tá a bá débi sajidatu tìláwà àbí sajidatu ṣukur tá a láǹfààní ká fi orí kan lẹ̀ èsì wo la fa àfọ̀ lórí ẹ̀ àfa wa Haytami ni. inna dhalika ìtàn ni ẹ máa la asilalahu kò ní pilẹ̀ nú ẹ̀sìn kò ní fala yaqumu maqama sajida bẹ́ẹ̀ bá sì wí kò sí kì í ṣe pé yóò dúró ní dúró pé ẹ̀fẹ̀rí kanlẹ̀ sájídà bali yukrahu lahu dhalika ati e èèyàn gbọ́dọ̀ wí èèyàn gbọ́dọ̀ ṣe kí ni. nkɔsitɛli kira a e yɛ ban kali kurani tí o bá tẹlɛ biri kan lè kɔkɔrɔ wí kankama yóò ma kan tẹ́má segin ni e ti ban kalɔ ni o sì lọ́rọ̀ tẹ sọ yìí gufurani ka lọ gẹ́gẹ́ ka sẹ́mìnà wà á tọ́nà gufurani ka rọ́bànà wà ilé kalimasi ọlọ́rọ̀ tẹ sọ yẹn nínú tírà ìhìyàwó lọ́wọ́ ulumi dín tí abu hamidul gazali ṣe imam gazali tó ṣe ó ọlọ́run tí Gazali sọ yìí ọkàn sọ ni kò lẹ́rí kankan lórí ẹ̀ ọ sọ ni kò sẹ́rí kankan fún lórí ẹ̀ ó ní kọ́dà káwọn kan máa sọ pé Sheikh ayé tàbí ní káwọn kan máa sọ pé ọ̀rọ̀ tí Gazali sọ yìí wọ́n gba lọ́dọ̀ àwọn kan nù sálàf ó ní kò sí ntọ́jọ́ sálàf kan òwí bẹ́ẹ̀ rí kò sí ntọ́jọ́ sálàf kan òwí bẹ́ẹ̀ rí ó ní àwọn àdìkìrí wọ̀nyí ayé tàbí láwọn wọ̀nyí nbẹnu ẹ ntaari kà ní pé nbẹnu ẹ téèyàn bá ṣe tí ó gbalada bí ẹni ó kíráka méjì tí ó gbalada tó tóbi ó ní ṣùgbọ́n kì í ṣe pé ká máa wí níbi tìláwà àwọn àdìsí mi wà fún àwọn sálàfù sì ń wí ṣùgbọ́n ládàá rẹ̀ ṣe ni ó wà lọ́tọ̀ kì í ṣe pé wọ́n wàá dà pọ̀ máfẹ́rí kanlẹ̀ tìláwà ó ní tábà kúkú wí yìí òun ká wí yìí òun ká máa pa àṣẹ bá dáa eléyìí òun àmọ́ ká wá sọ pé sájídátù tìláwà o bá a bá ti wá lè fẹ́rí kalẹ̀ ń bẹ̀ o ìta àmọ́ wá wí ń bẹ̀rẹ̀ o oníkòsó lọ́wọ́ sálàfù. àwọn afá wa gbà bíi bumbaz bíi Uthaymin bíi àwọn afá mi náà kọ́dà àwọn sálàfù náà Ibn Taymiya wọ́n fi ìrìnlẹ̀ pé ìpínlẹ̀ sájídátù tìláwà gan kì í sọ̀rọ̀ yẹn tá a padà báyìí là bá bọ́ kí là á ṣe pálásádì bá bọ́ ńkọ́ bí mẹ́gírì bá bọ́ ńkọ́ ọ̀dà ọ̀rọ̀ yẹn ní kéèyàn ṣe gbèsè náfìlà ẹ́ kéè sọ̀rọ̀ yẹn tọ́ba wù ọ̀wọ́ lè ṣe kíni tọ́ba wù ọ̀wọ́ lè má wọ́n ní sájọ́ ti láwà ṣe bọ́ wọn àtàzíkàrù lẹ́gbẹ́ bí ká sọ subhanallah alhamdulillah gbogbo àwọn àzíkàrù báwọn ẹgbẹ́ wọn ni wọ́n bẹ́ẹ̀ yàn bá wá wí sí ọ̀sán padà kò ní sẹ́ padà wọ́n nírú ẹ̀ náà nígbà tó ti là wá kí là ń sa padà ń bẹ̀ kí é sọ̀rọ̀ àyàn tá a pé tá a bá ṣe ọlọ́run torí ẹ̀ fi ìyà jẹ wá a sì ti rí ibi tí wọ́n tún wá bẹ̀rẹ̀ sí mẹ́rin wá pé níjọ́ tí Umaru tó wà lórí mímbàrí tó ṣe tọ́ka sọ́tù náàlì jimá àkọ́kọ́ fẹ́rí kalẹ̀ jimá kejì kò sé kíni wọ́n sì ń rúra wọn bí lónìí à ẹni bá wù ní òfèrí kalẹ̀ kò é sọ̀rọ̀ yẹn kò sì ṣe síkìrí kankan mọ́ ní bá wútúbà níjọ wọn sì kàlù kúrọ́ọ̀nì fún anabi wọn débi ayé àfẹ́rí kalẹ̀ ẹni tí ń ka òfẹ́rí kalẹ̀ anabi ni ìwọ ni mọ́mọ́ wa bí wọ́n bá ti fẹ́rí kalẹ̀ àwọn náà fẹ́rí kalẹ̀ anabi òpin wọn wí kankan kò wọ́n wọ́n gbèsè rẹ̀ padà anabi sì ń ka ayanu suratu najim wọ́n kà fún jọ́ kan fẹ́rí kalẹ̀ wọ́n kà fún gbà mí kò fọ́rí kalẹ̀ kọ̀dẹ̀sán padà láyé Usmanu náà ó ti ká àyà zẹ́jìlá tí ò fẹ́rí kalẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n ní ah, ìwà lọ tí ó ti san gbèsè ìwà sọ pé kinní kan láwàá fi rọ́pò rẹ̀ ń àbá lọ́dọ̀ àwọn sálàfù bá a bá ti débẹ̀ bá a bá ti láǹfààní àti fèrè kanlẹ̀ èyí ò ń ṣe kínní ó ti lọ́nu kò ní gbèsè kan tí a sì ní nǹkan kan tá a wí tá a fi ṣe kínní tá a fi di opinion àwọn afa wa lórí iṣu yẹn wọn ni mo sọ ṣé mo ti yanjú tẹ́lẹ̀ obìnrin àbí naam lẹ́yìn eléyìí hùn wọ́n wá fẹ́ ka sájídátù tìláwà ẹ lọ yàrá ọ̀dọ̀ mi. ìwé yìí láwọn yòókù ní ọ̀rọ̀ rẹ̀ àwọn yòókù wá ní àwọn yòókù lọ má dé bẹ́ẹ̀ ni mo ti fẹ́ kí mo wá fẹ́ ka sọ́márì gbogbo tí ń sọ nípa jádù tìláwà láti ìjọ ni mo fẹ́ ka sọ́márì lórí ẹ̀ pé nǹkan báyìí asọ́nbẹ̀ báyìí nǹkan báyìí asọ́nbẹ̀ báyìí nǹkan báyìí asọ́nbẹ̀ báyìí mo fẹ́ ka ìyẹn bí n bá ti wá ka yẹn tán ọ̀rọ̀ jádù tìláwà ìyẹn wàá fi tì ní òní pẹ̀lú ògo ọlọ́run tó bá wá mẹ́jọ àwọn ọ̀rọ̀ tí mo ládéhùn pé mo fẹ́ sọ. So ní wàá bẹ̀rẹ̀ sí máa sọ lórí àwọn àkàm tí ń dàrú nígboro naam àkọ́kọ́ nínú ọ̀rọ̀ wa ńgbà táyàn jẹjẹrẹ tìláwà afẹnu kò pé ó kílí àsìwánù dánilẹ́kọ̀ọ́ yìí pé ọ̀nà téèyàn gbà súnmọ́ Ọba tó súnmọ́ Ọba jù òun ni kíni ìfẹ́rí ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba sí ẹ̀yìn tó pọ̀ fáwọn tí ń ferí kalẹ̀ fóun òde méjì ẹlẹ́ẹ̀kẹta a ṣàlàyé pé tí ń bí ferí kalẹ̀ níbi tìláwà nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ kọjá sí pé ọlọ́run ọba ń yin àwọn tó fi orí kalẹ̀ kéèyàn lè wà pẹ̀lú àwọn tí. Tí ọlọ́run ó yìn ẹlẹ́ẹ̀kejì ń bẹ kọ́lọ́n máa bá àwọn tí feri kalẹ̀ wí kí a má sí yàn àwọn tọ́lọ̀ ń bá wí ìdí tá a fi feri kalẹ̀ nù ó di ọ̀rọ̀ di mẹ́rin a tún sàlàyé pé àwọn àyà tá a feri kalẹ̀ ń ni gbogbo ẹ̀ mẹ́wàá ń ẹnu feri kalẹ̀ márùn ń ṣe kínní ọwà ń kò pé ìferi níbi tìláwà súnà ni kì í sọ̀rọ̀ ẹ̀yàn ẹni tó bá ṣe tí ó gba ládàá tó ṣe ẹni tí ò ṣe tí ò níyà tí ládàá òun kan fòó náà ni a tún sọ lọ́rọ̀ pé ẹni tí ń bá ń ka alukur'an táwa jókòó tá ń gbọ́ ní pé a farabalẹ̀ gbọ́ irú bí a ti ń ṣe tẹ̀fsíìrì yìí tá a bá káyà débi sájídà wà ìtẹ́ni bá kà bá ṣe lẹ́ni fara balẹ̀ tí ń gbọ́ náà ó ṣe lápèjúwe à ń ṣe tẹ̀fsíìrì báyà bá ń kalu Kùránì ẹni tí ń kà forí kanlẹ̀ ẹni tí máa ń gbọ́ náà kí ni ó ṣe torí pé níjọ́ tí Umaru feri kanlẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ náà ṣe kí ni ẹni tí ń kà tá ń gbọ́ lọ́dọ̀ rẹ̀ tí ó bá ti feri kalẹ̀ àwọn náà ò ní ṣe kíni à ní forí kalẹ̀ torí jẹ́ túmọ̀ rò feri kalẹ̀ àwọn yẹn náà ò ṣe kíni wọn ò forí kalẹ̀. a tún sọ wípé ẹni tó farabalẹ̀ tí ń gbọ́ tìláwà àbí ń gbọ́ tafsir àbí ń gbọ́ alukur'an ìdájọ́ tó mú lọ́mbẹ́ni tó ta kọjá létí tiẹ̀ náà ẹ̀yin lẹ́jọ́ kóyin nísìnyí kẹ́nìkan wà ń ta mbẹ́ nǹkan máa tajà ntọ́jẹ́ lógún nọmba wáhùn jùlọ jà tí ń tàun nọmba wáhùn tí ń sẹ́yìn pé torí bá a ti ń sọ̀rọ̀ unity bí a bá ná ọjà yóò máa dá wọn lóhùn àbí òní dáhùn tí a bá ní tọ̀ sẹ́ńjì yóò pé o yóò sáré wá sẹ́ńjì lọ kò rí bẹ́ẹ̀ fẹ́yìn ilé ìjòkó mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ ní sì ti pàṣẹ ti rẹ̀ ẹlòmíì ti silent tiẹ̀ torí wọ́n fẹ́ gbọ́n tá à ń sọ ń bí bí sáńsẹ̀ tẹ ẹlòmíì bá ríngì yóò sáré pápé ìdájọ́ yín yàtọ̀ síra yín mùsùlùmí lẹ́yìn sáàmíù làwọn ṣe irúfin tọ́ba mẹ́yìn nù tìláwà ẹni bá wà ń rúkọ wọn náà òfin òun ṣe kí ni ó mọ̀ òun náà àfi tí ọba gbọ́ rárá ló kù a sì ti mẹ́rin wá lórí ẹ̀. a tún sọ kọjá pé àwọn àyà mi ń bẹ inú alukur'an tí ń sọ̀rọ̀ fèrè kanlẹ̀ tí fèrè kanlẹ̀ ò sì sí ń bẹ tá a ní fèrè kanlẹ̀ ń bẹ a sì mú àyà arú ẹ̀ méjì wá irú tànàbí Dawud tànàbí Dawud kọ irú ti tọ́lọ̀ ń sọ fún Mariam pé ó kùnà tí li rabbiki wasjudi warka'i máa rọ́ọ̀kẹ́ ní sájídà ò sí mbẹ́ abádébẹ́ àní orí kan lẹ́ mbẹ́ a lè sọ́nà ọ̀rọ̀ tá sọ kọjá pé sájídà tó tìláwà ìdájọ́ tí a bá fi lórí sájídà tó tìláwà irú ìdájọ́ òun náà ní ń bẹ lérí sájídàtú àṣukùr bákan náà làwọn méjèèjì jọrí atúnṣọ kọjá gbogbo àwọn ìmáàmù tí ọmọ kírun bóyá steve mọ́fẹ́nu kan náà bó ti rọrùn fún ìmáàmù kọ́ka ẹ̀ sájídà bẹ́ẹ̀ níbi irun tá a ti ń kéwú jákè ó rọrùn fún náà kọ́ka níbi irun tá a ti ń kéwú jẹ́jẹ́ ṣùgbọ́n kódà tó. èyí tó dáa jù ni pé tí a ń bá ń kéwú jákè ní ká ka àyà sajidatu tìláwà tó bá jásí pé irun jẹ́jẹ́ là bá ń kí kọ́mọ káyà tó bá wá kà kọ́mọ wulẹ̀ ṣe wàhálà ti fi rí kanlẹ̀ torí yóò dànù rú máwọn tí. ǹjọ́ lè yẹn lọ́wọ́ a sì ṣàlàyé lórí ìyapẹ́ tí ń bẹ́ẹ̀ bí àyà márààrún tí àwọn àfa kan ní sájídà wà ń bẹ táwọn kan ní sájídà ò sí kíní kò sí ń bẹ tí imam bá wà níwájú ìwọ tó o bá tò lẹ́yìn tó o bá ti gbà pé sájídà wà ń bẹ afọ́ndájú oríṣiríṣi àmì èyí tó dáa jù nínú ìdájọ́ ni pé kó o dúró kí sájídà kí wọ́n tó wá bọ̀ lérí ìnàró padà nínú ìdájọ́ ni bí kọ́ sálámà kọ́ káńsù yìí tó kí kọjá tí a bá wá padà sí ìrùn kọ́ wá kọ̀ntínú ìrùn pẹ̀lú wọn kọ́ máa san yìí tí ọ bọ́ fún ọ àmì ìtọ́ dáa jù ìtì ìmáàmù bá ṣe ní kẹ́ni tó wà lẹ́yìn ó ṣe kíni kò ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ la ṣe dájọ́ lórí ẹni tó pé sájídà ò sí ó wá lídìí irun ẹni wá wà lẹ́yìn gbà pé sájídà ṣe kíni ó wà ó tò lẹ́yìn rẹ̀ yóò ṣe ti ìmáàmù rẹ̀ bá torí pé sájídà òun lè ṣe é ọ̀ràn èèyàn a tún ṣèdájọ́ pé ní sájídátù tìláwà kì í ṣe ìrun kò sì gbàdájọ́ tí ìrun gbà níbi ká kọjú sí kíbúlà níbi ká mara ká tó ṣe níbi ká bo òhò ká tó ṣe níbi ká má níyàwó ká tó ṣe kò gba àwọn àdájọ́ ìrun lọ́gbà sájídátù tìláwà ò ṣe kí kò gbarú ẹ̀ sájídátù tìláwà ò gbarú ẹ̀ kò gbarú ẹ̀ atúmọ̀dájọ́ wa lórí kóbìnrin ó lè wà nínú zina rẹ̀ àbí kọ́bọ́rí ilẹ̀ kó ṣe sájídàtù tìláwà àbí kó ṣe sájídàtù àṣekọ̀rọ̀ àwọn adájọ́ tí a mú wá nìyẹn wa ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima in da ọ̀rọ̀ sájídàtù tìláwà in da dún bíbá yìí tó bá di jọ́ mẹ́jọ a àwọn ọ̀rọ̀ míì tí a fẹ́ sáré tó ní béèrè bàbá Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh amina amina wala kó wata ilà. question méjì ìkíní bẹ̀rẹ̀ ni pé lára ẹ̀kọ́ ta kọ́ lọ níbi àwọn kan bá lè dá ìkíní kan ní àná à ń sọ̀rọ̀ bídíà àti súnà èmi sọ fún ọ pé opposite of súnà ìbídíà àwọn àwọn sọ̀rọ̀ pé bídíà iná tó wá pín sí méjì èmi tẹ̀sí lọ́ọ́ bí tó ń lọ mo ní bídíà sálọ̀ ẹ̀nà ọ̀dà tó ti rà ná ìsúnà bídíà ìbídíà láwọn sọ pé wọ́n ní kùránì táàgì wọ́n ní bídíà yìí When we don't be controlled by Yahweh, it was only this form, more combined by Bana. A lè fi pẹ́ pẹ́ ní lọ́dọ̀ yẹn nípa lọ́dọ̀ ṣé kì í pẹ́ lóòótọ́ wọn kàn wá bẹ́ẹ̀. Àwọn bí ti bẹ̀rẹ̀ conversation kó tó di kó kú. Ẹ ti fún wọn lésì. Fún wọn lésì rẹ̀. Wọn ò ní gbà. Wọn ò gbà. Wọn ò ní gbà. Mo tún gúgù, mo gúgù fún wọn. Wọ́n rí bẹ́ẹ̀. Wọ́n nígbà tí wọ́n jẹ́ ogun, àwọn áfíìs bíi fọ́ọ̀tì lógún. Seventy something. Seventy something lógún lógún yẹn. Nàbí bá tún ọjọ́ kò ṣéèkì tó sọ fún àwọn àgbà pé nígbà tí àwọn mi kọ́ ẹ á máa sọ pé báàtì ibi ní kẹfì sí àyà ibi mọ́rí pẹ̀lú gbogbo mọ́rí àwọn ọ̀gbà o wọ́n gbà o àwọn ẹ̀ẹ́dẹ̀ èmi náà bá bẹ́ẹ̀ pé àbẹ́ tí ò bá bí mọ̀ ẹni lọ sí ilé ẹni sọ fún mi náà bá wà. alhamdulilah. ìkejì ni pé mo kírun ní mọ́ọ̀sì kan fi jẹ́rí mọ́ọ̀sì yẹn orí báwọn ọ̀tọ́jú ó déédéé lọ́wọ́ àbẹ́ẹ̀ ọwọ́ ajẹ́ pàṣẹ odò lọ akínzúrì kan báyìí èmi náà fẹ́ tí ń lọ́wọ́ akínzúrì wọ́n lè gbé. àṣírí dúró náà. mo bá wọn kí wọn á béèrè wọn á ṣàlàyé sí pé ó ń lọ́wọ́ èmi á béèrè pé ṣé kọ̀ǹdíṣọ̀n wọn láti lè kí irun bẹ́ẹ̀. Aleykum salaam. Ọlọ́run bá a sàlékún ẹ̀mí gúngùn fún bàbá yóò jẹ́ mi ń gùn téèyàn bá lo kékeré tágbà rẹ̀ wá dà báyìí ó kú oríire bàbá tó wà ń ro èjì yìí tí wọ́n wá yanjú ọ̀rọ̀ ẹ̀sìn báyìí bàbá náà ṣe ríire o àwọn bàbá kan náà dàgbà báyìí wọ́n sì mutí dì sí wọ́n pọ̀ ń ta o àwọn bàbá kan náà wà báyìí náà tó ń tàgbàlagbà ara wọn yìí náà wọ́n tún máa lé àlè káàkiri ọlọ́run ó jẹ́ kẹ́ soríire kalẹ̀ o ọlọ́run ó jẹ́ soríire kalẹ̀ gbẹ̀yìn àgbàlagbà tẹ́ ń gbọ́ mi náà pẹ̀lú ọ̀sàtúnṣe o ẹni tọ́lọ́run fún l'opportunity jù láyé àgbàlagbà ni tọ́ba wa máa lò yóò kó fa ọlọ́run tí ọba máa lò ìyá rẹ̀ ọ̀pọ̀ wájú ọlọ́run ẹ̀yìn abala láàfin àjọtọ́jọ́dọ̀ tí ń lọ pa títí ń jókìí àbólówó lọ́wọ́ ń mutí àbí ń sàwọn àìdá kọ̀ọ̀kan sẹ́mi pé ìjágbà gan ti wíìkì tí ń sìn yẹn yóò ti máa gbà ní tọ́ba wa lè sọ́ọ̀lẹ̀ tọ́wọ́ àfi àgbà ń dé ní ọlọ́run ọkọlọ́ nífa o tọrọ bá mi ọba aláfẹ́ríjì ni ọba aláàánú ni àmẹ́yàn wá sí wọ́nra wọ́nra láti kékeré ó tún wá bá di ó tún wá kú lórí wọ́nra wọ́nra á ìyá rẹ̀ ọ̀pọ̀ wájú ọlọ́run bàbá yẹ kó oríire o kékeré yín da ọ̀dọ́ yín da àgbà tún yé yín ọlọ́run níjẹ́ ẹ̀rá padà síbu. ọ̀rọ̀ sunna àti bẹ́dà ìkìláàfù wà ìkìláàfù wà ìyapẹnu wà lórí pé wọ́n sẹ́ alọ́rọ̀ bídà àti sunna láti láíláí ni mọ́síálà yẹn ti wà nílẹ̀ lérí pé ǹjẹ́ bídíà pín àbí kò kò pín bídíà hasana àti bídíà sẹ̀yíà ìtumọ̀ bídíà kí ń jẹ́ bẹ́ẹ̀ níbi tí definition bídíà kò sí ìyapa ẹnu lórí definition yẹn níta ń pè ní bídíà ni mastuhditha fi dini wa laysa min aslihi ní tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn tí ó bá wá láti ìpìlẹ̀ rẹ̀ wọ́n wá dálẹ̀ sí inú ẹ̀ òun ní jẹ́ bídíà òun ní jẹ́ bídíà. ẹnu kò pé bídíà òun ni ta dálẹ̀ sínú ẹ̀sìn tí ò sí nípìlẹ̀ ẹ̀sìn tọ́wọ́ àtàṣìmọ́ lójijì ǹjẹ́ wá ń bẹ́nu àwọn nǹkan yìí tọ́ da lóòótọ́ adálẹ̀ sọ́dá àbí ń bẹ́nu ẹ̀ tí ọ̀ tá adálẹ̀ àmọ́ kò sí kínní kódà àwọn afáàsì ìyàpọ̀ ẹnu lórí pé àwọn kankan bẹ tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn tó sì dáa àwọn kankan bẹ tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn tí ò dáa àwọn náà sì máa mẹ́rin wá lórí ẹ̀ mansanna sunnatan hasanatan falawu ajiruha wa ajiru man amila biha wa mansanna sunnatan atan fa alayhi wiziruha wa wiziru man amila biha ẹni bá da sunna tó da kankan lẹ̀ sínú ẹ̀sìn torí tá a bá ní sanna kéèyàn da kan lẹ̀ ní kó sanna kínní kan ẹni bá sanna kankan sínú ẹ̀sìn tó dáa yóò gba ládàá lórí ẹ̀ kọ́lá ládàá ẹni bá ṣiṣẹ́ pẹ̀lú ntọ́dá lẹ̀ ọ̀nà yóò tán nínú ládàá rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni bá dá kankan lẹ̀ sínú ẹ̀sìn tí ò dáa yóò gba ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni bá tún ṣe yóò tún pín nínú ẹ̀ṣẹ̀ tẹ́ni ọ̀nà ò tún gbà wọ́n dúró lórí àdìsí yìí ó tún wá máa mẹ́rin wá àwọn ìdíwọ̀n ni wọ́n máa mú wá inú ẹni tí baba kalẹ̀ kan ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ sọ̀látù tarawẹ̀ ìrun asámú káma kí ní jàmá ǹjẹ́ anabi ṣe ṣe bí Umaru ló dálẹ̀ èyí tí Umaru náà dálẹ̀ ń bí díà kan lọ́dọ̀ wọn irú ẹ̀ náà ni jama wọlé Qur'an fi masahafin wahidin kí wọ́n kálọ̀ kan sójú kaba yìí láyà nẹ́bí ọ wà káàkiri wọ́n ṣàjọ ni wọ́n wá kọ́ kójó didi báyìí ìkọ́ kójó didi báyìí wọ́n ní sẹ́ báwọn sábẹ́ ló ṣe sáà nẹ́bí ló ṣe yóò wọ́n wá mọ́ múrù nǹkan bẹ́ẹ̀ wá tọ́ pọ̀ dáadáa ìkìlẹ̀ ayẹ̀ gbogbo ń táwọn sábẹ́ ṣe pátá kò sí bídíà kan bẹ́ẹ̀ kí ni mo wí débi tá a máa wádìí sí káàkiri mhm. alukurani seba nẹ́bi pé àwọn mẹ́rin kí wọ́n máa wá kọ́ zayidu ọmọ thabit maawiya ibùnà abi sofiyan àti àwọn méjì wọ́n jẹ́ mẹ́rin àti Ubay ibn Ka'b ọkẹ nìkan tó sì kẹ́ ẹ̀ ní wọn anabi nzọ́ máa pé ẹ máa kọ́ ẹ máa kọ́ ọdún tá anabi ọ̀wá kú yọ̀ pé ẹ yọ ilé yìí ẹ fi síbi wọ́n wá tó gẹ́lẹ́ bó ti wà yẹn láti fati àdéwà nẹ́ẹ̀sì wọ́n tó gẹ́lẹ́ bẹ́ẹ̀ anabi wa ni tọ́ ẹ lọ lè tọ́jú ẹ̀ wọ́n sì lọ tọ́jú ẹ̀ ń gbọ́sẹ̀ láyé Abubakar táwọn yẹn kú lógun umaru lọ fún ní mọ̀nà pé ẹja níta anabi tọ́jú ẹja da ká tún sí dáadáa abakari ní anabi ò sí èmi náà ò ní sí umaru lọ sàdúrà kọlọ́nba fọgbà ìyá rẹ̀ mọ́ abakari náà wàlá rí pé kíní yìí ń tó tọ́yọ̀ sọnù wọ́n tún wá lọ bá afsa wọ́n wá gbà lọ afsa wọ́n tún wá tún sí wọ́n tún kọ́ sí bòmí òde méjì usman usman wá kó gbogbo yìí ti ń bẹ rírì rẹ̀ jọ ó sùn nínú ọwọ́ tọ̀dọ̀ afsa yẹn wa lọ gbà ọwọ́ àṣebù ti wà yìí lọ́wọ́ àfọ̀n káàkiri gbogbo olú islam pẹ̀tọ̀ èyí tọ́ ọlọ́dà nẹ́bí ni o ọ̀dọ̀ afúsàlà ti gbà abakari ṣe umaru ṣe lórí ẹ̀ èmi parí iṣẹ́ wọn o. ẹ dákun wọn ni tí wọn dálẹ̀ sínú ẹ̀sìn tí ò ní ìpìlẹ̀ abẹ́ẹ̀kọ́ ó nípìlẹ̀ àbí onípìlẹ̀ ta ló pilẹ̀ rẹ̀. ọ̀rọ̀ tarawih nígbà tó bẹ̀rẹ̀ anabi ń jáde wáyé wá ń kì ní jama yóò ti kí iṣẹ́ ìtàn yọ lọ́lé tó bá wá pẹ́ sáà yọ wá jáde wá yọ wá kí tarawih nígbà wá yàwọn yẹn bẹ̀rẹ̀ sí kí pẹ̀lú anabi wọn kí nígbà yà masalasi bá ń kún níbà anabi ni ah tí n bá bẹ̀rẹ̀ sí kí kíní yìí fún yín yọ wá dàbí ọ̀ràn yàn wákàtí márùn ó dà papọ̀ mọ́ ọ. wọn ò ní lè fà lásà wákàtí márùn máa ti ma kálukọ́ ma lọ kìtì anabi wa abubakar wa jẹ́ àlífà wọn kì ní jàmá umaru wa dé eléyìí wa dóyọ ma kàtì ẹ̀ eléyìí nkàtì eléyìí masalasi wa ń hó kálukọ́ kírun umaru wa ni a ah, ẹ gbọ́ ẹ gbọ́ ara anabi sọ lójú yín pé kọ́mọ lè lòun ò fi máa kí ó ti yé yín èmi sànẹ́bì káàkì báyìí náà lànẹ́bì ń bá bọ̀ torí kọ́mọ́jọ́rọ̀ yẹn ló fi ní kí a máa parapọ̀ kí mọ́ ẹ sì ti mọ̀ pé ó ti lo èmi ò sì lè dá sẹ̀rí alẹ́ ní tó torí ẹ̀ ṣe ti tán torí ẹni tí ọ̀dá sẹ̀rí alẹ́ ti lọ àmọ́ tí ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ wọn àtúnlẹ̀ ṣe kí ni toró ti yẹ yín pé mi ò lè mú onípìlẹ̀ àbí onípìlẹ̀ káàtì láwọn sábẹ́ sẹ́kìnní kan ànábì ò sí ọ̀rọ̀ ti wà nílẹ̀ tó kún wọn lápá ọ̀rọ̀ wà nílẹ̀ tó ká wọn sábẹ́ ní ànábì ní fa alaykum bi sunnati sunna mi di wa sunnati l-khulafai ar-rashidina min ba'di àti sunna àwọn àlífà tó mọ̀nà tí ń bọ̀ lẹ́yìn mi báwọn gan bá ṣe gan tí ò ní tírẹ́sìsì ànábì ti kílẹ̀ àwọn kalẹ̀ pé àwọn sunna tí wọ́n náà ká ṣe kí ni kí wàhálà kí wàhálà bídíà ọ̀wọ̀nú ẹ̀sìn nínú kí wọ́n lọ́wọ́ ọ̀fẹ́ má lè sínú àṣà ẹ̀sìn ni nínú àṣà wọn tú wa lẹ̀ tí ọba ti takẹ̀sìn nínú àṣà wọn ṣe kí ni bí ọba sẹ́kínní tí a bá là níbi ń ṣe kínní kan bákan nínú ẹ̀sìn nínú kí mo pé bẹ́ẹ̀ làwọn náà ó ṣe kínní àmọ́ tí a bá là níbi ń ṣe kínní kan bákan nínú àṣà á wádìí pé sẹ́sìn ló pa láṣẹ kó ṣe bẹ́ẹ̀ ni àbí ń ṣe bẹ́ẹ̀ àṣà tiwọn ká ní bí àṣà tiwọn ni àwọn náà ó tiwa ni o. tọ́láwọn yẹn ń da ìsìn àtàṣà tó ìjà pé sọ́yọ́ ọ̀rọ̀ ọ̀sán ni wọ́n ń jà sí níjọ́ wọn lọ jagun Bádàrí ànábì wíláwà ní Abu Jahli náà wíláwà ní wọ́n pàdé ara wọn lọ́ọ̀ni ànábì gẹ̀ẹ́sì àwọn tó wọn náà ṣe kí ni ọ̀rọ̀ ẹ̀sìn ò sínú ọ̀rọ̀ bí àwọn kèfèrí ti gẹ̀ẹ́sì wọn Bádàrí ànábì náà gẹ̀ẹ́sì lọ Bádàrí ni kí wọ́n máa sọ pé àfàsùn náà ń gun mọ́tò sí ànábì gun mọ́tò ni sọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mọ́tò ni à ń sọ Sebi tí wọ́n ń gun gbà yẹn tọ́wọ́ available tí wọ́n ń gun owó kẹfẹ́ ní gun mùsùlùmí gun ajá sí pé tó yẹ ànábì fi ń bá wọn jà ní ànábì amágbèsí ń di wọn. àwọn èèyàn máa ń da méjèèjì wọ́n wá ń pe kíní kan ní alimasọ́lì wòlé mùrùsálà alikimọ̀ pé òun ni mo fi dáhùn èsì ọ̀rọ̀ ọjọ́ òní tí a ń pa kọ́nfẹ́rẹ́nsì nígbàtí abamalu kurani kalẹ̀ báyìí wọ́n gbé gẹ́gẹ́ ní masọ́ọ́dírù tẹ̀sẹ̀rẹ̀ àwọn abúlá ti máa yọ sẹ̀ríà lọ́dọ̀ Málíkì ó yàtọ̀ Abu Hanifa ó yàtọ̀ lọ́dọ̀ amadu mambali ó yàtọ̀ kò sẹ́ni tó jiyàn sí alikitaabu lákọ̀ọ́kọ́ kò sẹ́ni tó jiyàn sí sunna ní èkejì àwọn kan wá mú kìyàsí wá pé aha nǹkan mi ò ma ṣẹlẹ̀ tí o ṣẹlẹ̀ lójú ànábì a ma má lérí èyí tó bá ti ṣẹlẹ̀ kọjá kìyà sínú lọ́dọ̀ Málìkì amalu alil Madina bí ara Madina ti ń ṣe eré kọ́dà bí radisi ntara Madina bá ń ṣe òun ní í súnmọ́ pé wọ́n bá táwọn ń lọ́dọ̀ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn yòókù kò sí alil Madina ń lọ́dọ̀ Ṣáfì yìí alkiyas àwọn lọ́dọ̀ kìyàsí lẹ̀ pé a ah, ẹ wá ń tọ́ba jọra wọn kẹ́ fi wéra wọn kẹ́ fún dájú ẹ̀ ẹ mọ̀ pé ń wá èrì kẹ́ lè mọ́ rẹ̀ rí rárá ẹ wo ń tọ́jú ẹ fún dájú ẹ mójúkọ ẹ mọ́ lọ. wọ́n tún wá ní ìtẹ́ ń pè ní alimasọ́lì olùmùrísálà kí là ń pè masọ́lì olùmùrísálà ìtí sẹ̀rí àdákẹ́ ń pa rẹ̀ kọ̀kọ́ da kò pé ọ̀dá. àfáà wọ́n ń gbéra wọ́n wò ń bẹ̀ pé ah ká ṣe yìí dáadáa ká sọ ọ́ lẹ̀ yìí dáadáa ni yóò mú yìí tọ́ba ni kó tẹ̀sùn wọn láàrin nínú masọ́lìlù sẹ̀ríà ni tá a ti yọ sẹ̀ríà ni masọ́lìlù mùsàlà wà ní ìlọ wa bàbá yìí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ méjì lábẹ́ ọ̀rọ̀ tí ń sọ yìí kí n dáhùn ẹlẹ́ẹ̀kejì wọ́n láwọn kí zúrì tán bì kan àwọn ará abẹ̀yẹn fi ásìrì ṣe kí ni wọ́n fi lé kò sí ẹ̀rí fún náà àdìsí ànábì lọ́dọ̀ Imam Shafi'i dáadáa ni ànábì máa jẹ magribi àti ìṣáàyí papọ̀ bójú bá ṣe kí ni tọ́barọ̀ ǹjẹ́ kí ló dé olójú oró àgbàrá ọmọ sàn ilẹ̀ ti bàjẹ́ ìlà kí ni ẹ̀ ń pè ní ìlànà kí ni reason kí ni reason reason yẹn ni pé òjò tọrọ òun kò ní sálàáfíà láti wá mọ́sálásí ní ìṣáyì ẹ kí ìṣáyì pọ̀ mọ́ nítorí òjò tí ń rọ̀ àwọn kan tó dúró àwọn kan dúró lórí pé ah mọ́gíríbì àti ìṣáyì òun nìkan náà la lè kí bójú bá rọ̀ àlè káyìí láti ǹjẹ́ kí ló wọ́n ní sójú ọ̀rọ̀ láyé ànábì ni kò sí káyìí láti lásàrí papọ̀ wọ́n mú sáfì ní kò ẹ lè fi àsìkò wásìkò ẹ lè fi ìlú wèlú ẹ lè fi bójú tí ràn gbogbo ayé wéra wọn. ìdí tá a rí fún mẹ́gírí àti ìṣáyìí wọn náà tá a bá rí láyìí là náà sálásárì á ṣe kíni lọ́dọ̀ ṣáfì yìí tí ó jọba ti rọ̀ àti àti zuri àtàsírì wọ́n ṣe kíni lọ́dọ̀ àwọn àmọ́ àmọ́dé ọmọ ń bàlẹ́ kójú ọ̀rọ̀ náà ọlọ́ kí àyílà lọ́tọ̀ kálátà ìlọ́tọ̀ ni mọ́gírí àti ẹ rí i pé sáfì fi kìyà ti ṣe kínní ó fi dájọ́ yín táwọn yẹn ṣe yẹn kò sábúrú ń bẹ̀ bóyá sáfì yìí yà ni wọ́n bóyá mọ́sí àbí sáfì yìí ni wọ́n rí kà bóyá tíra rẹ̀ wọ́n rí kà kò sábúrú ń bẹ̀ amadẹ́rọ́dọ̀ àwọn ànábì làwọn ò ní rárá ànábì ò kì í bẹ́ẹ̀ ẹ má jẹ́ ọba yín lójijì yín tí wọ́n ṣe ń èmi ọ̀rá burú ń bẹ̀ wọ́n ṣe bìnnáwẹ̀ alal qiyas lérí pé ìdítà nábì rí tó fi kí mẹ́gàjì ṣáà ìpapọ̀ ìdí òun ló ṣe kí ni lọ́sẹ̀lẹ̀ ní zuri àti asèrè yìí náà sẹ́wọ́n àwọn tá a bá pè masọ́lé olùmọ̀rìsálà wọn tá a di pé dáadáa ni ẹ̀jẹ̀ á ṣe dáadáa rẹ̀ pọ̀ ju aburú rẹ̀ lọ ṣẹ̀rí á sì dákẹ́ ní nípa rẹ̀ àwọn tí ọba lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n mọ bí wọ́n ti ń yọ ṣẹ̀ríà wọn ò ní wọ́n dá bídí àlẹ́ ni mo ṣe ń sọ ọ́ níjó ní ẹ lọ lè wo gbogbo tírẹ̀sì pátápátá ẹ̀ lè ba mo tuntun sọ kákítàrà àwẹ̀ káwá kíwìtìrí káwá bẹ̀rẹ̀ àdúà irú èyí tí wọ́n ń ṣe ní haramu maka tí wọ́n ń ṣe wọn ti gbogbo wa náà ń ṣe kí ni tá à ń ṣe gbogbo lè ayé káàkiri máa wàrà dà ánì sálẹ̀f kọ̀ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afẹ́sìn di pé a ramadana oṣù ọlá ni oṣù yìí ni oṣù àánú ni ẹjẹ́ àfàdúrà sí wítìrí òun ká ṣe ní jàmá kí imọ́ máa ṣe ká máa sàmí kò sí láì fi kan ní ibẹ̀ wọ́n sì ń ṣe dìsìn nínú ọ̀run kò sí tí wọ́n fi paasi fatiwa yẹn alimasọ́lihu alimurisala ni bẹ́ẹ̀ yẹn bá ti gbé aburú àti dáadáa yẹ̀ wò èyí tó bá di kọ́dá mbẹ́ ni ó fi paasi fatiwa fatiwa sì ni ẹ mi dáadáa ìmọ̀ yàtọ̀ nílùú kan síbi kan ìmọ̀ yàtọ̀ lágbègbè kan ságbègbè kan imamu shafi imamu shafi náà ni ó gbé Iraki ó ṣe fatiwa lọ kánrin níbẹ̀ kádàrá gbé wá sí Masari irú tí wọ́n bí tó fún wọn lẹ́jọ́ ní Iraki wọ́n bí nírú ẹ̀ ní Masari ọ̀tọ̀ ni tó ń ṣe kí ni fatiwa rẹ̀ ń di mélòó mélòó wọ́n wà fatiwa rẹ̀ ti jọ̀hún fatiwa rẹ̀ ti gbẹ̀yìn lérí ọ̀rọ̀ kan náà lérí ọ̀rọ̀ so fatawa ma yàtọ̀ amakawa sọ pé gbogbo masọ́lì olùmọ̀rẹ́sálà láàmà pè ní bídíà ọ̀pọ̀lọpọ̀ masọ́lù mùrùsálà ìmọ̀ padà jàǹfààní fáwọn èèyàn ni kì í ṣe pé ń wọnú ẹ̀sìn kíní yìí bí àǹfààní fáwọn èèyàn kíní yìí ò ní bí àǹfààní fáwọn èèyàn tẹ́ bá di pé yóò bí àǹfààní ẹ ní dáadáa ní ẹja sí tẹ́ bá di pé kò ní bí àǹfààní ẹ láì dáa ní ká má ṣe kíní ká má maslaha àǹfààní tá a fẹ́ ṣe kíní tá a fẹ́ rí ń bẹ̀ paasi fatuwa lórí ẹ̀ tá a bá ti di pé àǹfààní wa ń bẹ̀ fún ọmọ a paasi fatuwa yẹn torí sẹ́ni àdákẹ́ lórí ẹ̀ tábàlẹ́ fẹ́ kọ́sà wà níbẹ̀ fún wúmà á ní ah, ẹ má ṣe léyìí torí kọ́sà wà níbẹ̀ fún ni wọ́n fi ń pè ní maslaha kí ni ìtumọ̀ maslaha dáadáa dáadáa sẹ́wárí gbogbo ní abá pé maslaha wọn kì í sábà ní wọn ṣe pẹ̀lú òun ọ̀rọ̀ ọ̀run ti ṣe kí ni ọ̀yẹ́jú kì í sábà ní wọn ṣe pẹ̀lú àwẹ̀ kì í ní wọn ṣe pẹ̀lú sàká kì í ní wọn ṣe pẹ̀lú ájì ó ní wọn ṣe pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí pé ṣé kí ni yóò bí oore àbí kò ní oore òun náà ń pè ní alimusọ́lẹ̀ alimurisala wọn èyí wá pẹ̀lú ẹ̀ ní bídíà yìí tá a bá dálẹ̀ sọ́gangan ẹ̀sìn òun ní jẹ́ kí àmì yìí ti ń dáǹfààní padà fáwọn èèyàn àbí ń dàbúrú padà fáwọn èèyàn masọ́lì olùmúrísàlà ni kò ní jẹ́ bídíà àmì yìí tí bá ti ń kẹnubọnú ẹ̀sìn èyí ò ní ọmọ jẹ́ bídíà so àwọn tí ń sọ̀rọ̀ yẹn wọ́n ń da masọ́lì olùmúrísàlà wọ́n ń da papọ̀ mọ́ bídíà ètí àyèmọ̀kan ní sèmá bí irú rẹ̀ àbá gidi ń gbà míì àyèmàkan máa ń bi agídí bí ń gbà mí àyèmàkan bí agídí so káwọn sọ pé súnà kan káwọn sọ pé bídíà kan ọ̀dà bídíà kan kọ̀dà gbogbo bídíà ni ọ̀dà torí pé bígbà téèyàn fi kún ẹ̀sìn àbọ̀yọkù nínú ẹ̀sìn òun ní jẹ́ kí ni ní jẹ́ bídíà ó yàtọ̀ sí màsọ́líwù alimurisala káfi kẹ́sìn ká yọ kó nu ẹ̀sìn òun ní jẹ́ bídíà ńgbà ọlọ́run sọ pé àlè yóò máa pẹ́ tó làkún dín náà kún òun ní mọ pẹ́sìn wọ́n àti wọ́n tó àlékún ní mọ̀tí mo pé dẹ̀ ara mi wọ́n yóò ti láàmú lẹ́sìn kéèyàn wá nítọ́ ẹ̀fì yìí kun ẹ̀yọ̀ yìí kun bẹ́ẹ̀ kí ló ṣe ń gbà wọn ó ṣe bídíà àmì eléyìí sàǹfààní fáwọn èèyàn eléyìí ó sàǹfààní fáwọn èèyàn tí ò ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbàdàt kí ló ṣe ń bẹ̀ wọn ó ṣe ń torí pọ́ jàǹfààní fún àwọn èèyàn irú ẹ̀ kí n kà fún yín irú ẹ̀ gbàtà anabi wà láyé kò sí ti ń jẹ́ pé tírafíkìwù rèé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn afáwà padà rí i pé ah, a ní bùkátà sí ká yanjú ètò tí wọ́n máa jẹ́ fíkìwù wọ́n ya tírafíkìwù lọ́tọ̀ tíra rèé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn sàn bẹ́ẹ̀ ń ké gbogbo ẹ̀ wọ́n sọ ló kọ́ àwọn afáwà lónìí ah ẹ̀kọ́ máa jẹ́ fíkìwù ah ọ̀kọ́ máa jẹ́ tẹ̀fsíìrì ah eléyìí ó máa jẹ́ náwù eléyìí ó máa jẹ́ ayé àlè náwù sọ́rùfù bẹ̀rẹ̀ àlígan lọ ṣètò pé ẹ lọ ṣètò kẹjẹ kéde èdè tá à ń sọ yìí ó nítumọ̀ tọ́lá ní padà rí pé bí wọ́n ti ń sọ èdè yìí wọ́n padà bá èdè yìí jẹ́ kọ́ wá sọ pé ah anabi ọ sọ̀rọ̀ lérí èdè anabi kan tu wa lẹ̀ kálukú sọ̀rọ̀ náà ní ẹnìkan gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pè ọ̀rọ̀ èdè ó ní rárá abúlásọ dùdù wà lọ́yà dìde lọ́lẹ̀ fi ètò sédè ọ̀rọ̀ tí ń sọ yìí ká máa bá ti máa pè é tá a bá fẹ́ ṣe báyìí ṣe báyìí lọ́kọ̀ ìwé wa ń bẹ̀rẹ̀ ń parẹ́ irú eléyìí nísìn àǹfààní ẹ̀ padà sọ́dọ̀ àwa tá à ń sọ èdè yẹn ni kì í ṣe pé ó ní wọn ṣe pẹ̀lú òrun pẹ̀lú àwẹ̀ irú eléyìí masalulu mursala ni ẹ ní pẹ̀lú ẹ̀ ní bídíà so masalulu mursala àwọn èèyàn máa ń pè ní bídíà ó di mí ní iṣẹ́ àwọn sábẹ́ ẹ̀rí ti wà lójú pé fáwọn alẹ́ kúnbi sunnati ọdún tó lọ́ọ́ àfa irashidin ìtìyàn bá ṣe kò dàrú pé wọ́n píìkì ẹ̀ lọ́dọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta gbogbo tí bá ń jẹ́ bídí àti abada sínú ẹ̀sìn dáadáa kankan ò sí mbẹ́ níta anábì wa ń sọ pé masana sunatan asanatan ẹni bá fi kankan lẹ́yìn tí mo pé ń pa àwọn èèyàn síbi iṣẹ́ eré à ń tọ̀rí kìlìmọ̀sọ́lẹ̀ alimurisala níbi yìí tá a kọ́ sọ́lẹ̀ murisala ń pé dáadáa ni ẹ wá ṣe dáadáa ni ẹ wá ṣe tó péyàn síbẹ̀ fọláwù ajiru wa yóò gbà ládàá wà ajiru yóò ẹni tó bá ẹni bá péyàn síbi iṣẹ́ ẹbú náà yóò yóò tún nínú ẹ̀san àwọn tó ṣiṣẹ́ ẹbú yẹn ìtumọ̀ ẹni pẹ́ni tó wo ti ọ́ sàǹfààní fáwọn èèyàn tó bá ní wọn ó ṣe bóun ó ti gbà ládá àwọn tó ṣe yóò tún gbà ládá wọn ẹni bá wá ara burú tó ti àwọn èèyàn sí yóò gba ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ àwọn èèyàn yóò tún ṣe kí ni yóò tún pín bẹ́ẹ̀ kì í ṣe pé nú ẹ̀sìn lànàbí ń wí o torí pẹ́sìn ṣe kí ni o ti gbé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama ntí ọba jẹ́sìn njọ́ yẹn kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn lónìí ntí wọn ń kúló bídíà fún ni mọ́tòdì àfìdí ntí wọn dá sínú ẹ̀sìn tí ò sí ní ìpìlẹ̀ rẹ̀ ṣé ó kílíà náà. ẹ ní bá wọn kí mọ́tò rẹ ti kírun tí orin àjò lẹ́yìn ìdájọ́ yín yàtọ̀ síta wọn tí a ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

ìgbọ́ yìí tálọ́wọ́ tálọ́ yé ẹn kí zuru náà ẹ jẹ irun kíni. ẹ bẹ kí ẹ̀yin kí zuri lọ́wọ́ àbí ẹ tún jẹ ẹnu zuri. béèrè ni pé ẹ wà lérí ìjòkó ẹ sì takbiratul ihram èèyàn máa ń nàró sí takbiratul ihram ni rókìnà ni kẹ́ ẹ nàró sí takbiratul ihram tí èèyàn bá sí lérí ìjòkó kò ní irun tó sálámà. Thank you òǹkọ́ lè kò dá lélẹ̀ kò dá sílẹ̀ ṣé ìbọn tó pọ̀ sí àjà. mo ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀sìn gúngùn ilé kíkọ́ ẹ̀sìn gúngùn ilé kíkọ́ àwọn aṣọ wíwọ̀ gbogbo àwọn yìí máa padà sídìí bí kálukú bá ti ń ṣe lọ́dọ̀ ara wọn so a lè pé tá a nábì fi tó fi jáde láyé ẹni parapara ní fi ń sùn ẹni pápá nábì bá sùn tó bá jí gbogbo bí aha rẹ̀ báyìí àpàrẹ ni ó ó wà ń bẹ ṣé ẹ̀yin náà máa lọ ra parapara ni gbogbo àwọn èèyàn ẹ̀sìn ni wọ́n fi rántí ẹni kọ́wájú ìfún wa ẹ̀sìn yẹn ni bídíà ò àmọ́ àwọn yẹn máa ń darú gan-an. sí láìfẹ́ ìdẹ́fẹ́ béèrè ni pé sẹ́ni tó fẹ́ kọ́ràn èèyàn o lè tò lẹ́nà tí ń kíná fílà àbí kò sí láìfẹ́ torí pé inú àwọn sàhábà nábì ń bẹ wọ́n wà mọ́sálásí wọ́n ó kírun pẹ̀lú ànábì wa Muhammad tí a bá wá kírun tán wọ́n wà lọlé wọ́n lọ lè kírun fáwọn ìyàwó wọn lé ìrun tí kí lọ́dọ̀ ànábì náà tó lọ tó kí lé o ìjẹ́ kílẹ̀ yà nẹ́bí òun lọ́rọ̀ yẹn tí ilé yẹn nẹ́fìlà ni òun tó ṣáájú ńlẹ̀ òun nẹ́fìlà ni ń kí àwọn tó tò lẹ́yìn rẹ̀ ń kí irú ọ̀pọ̀ta irú ìgbòho táwà láàrin ara wa ẹ lè gbá bọ́ọ̀lù kò sí láì fẹ́ àmì ẹ̀kọ́fà ara yín ẹ wọ̀ sọ ẹ wà wọ́n sòkòtò tí ó kọjá orúnkún sísàlẹ̀ kò sí láì fẹ́ ẹ sì gbọ́dọ̀ ta tẹ́tẹ́ ń bẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ti ń bẹ̀. ẹ máa lọ ẹ máa lọ wọ̀. tún ṣe fún wa ni pé gbogbo sèré tí bàbá bá ṣe ọmọ ò ní pẹ́ ń bẹ̀ iṣẹ́ ẹbú ọmọ ò ní pẹ́ ń bẹ̀. ègún jẹ́ àmì wo nìyí o àmì wo ègún yàtọ̀ sí yẹn ègún yàtọ̀ sí yẹn ẹ̀san lèyí tẹ̀ wíwọ̀n kì í ní tí wọ́n ń pè léegun òun ni kí èyàn ó yí àṣà padà àṣà tó ní òun ṣe pẹ̀lú ẹ̀sìn ẹbọ kí wàhálà wa bà ní jẹ́ ègún nílé wọn wọn a máa bọ òòṣà kan bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a bá sì bí ilé ohun tí ọba bó sáwọn wọn lọ́rọ̀ rẹ̀ ọmọ dàrú òun ọ̀wá bó sáwọn wọn wà ní nǹkan wá ń sí wọn ní ègún ìdílé ní bàjá ó yàtọ̀ sí pé ẹ̀san tí bàbá rẹ̀ ṣe ọ̀rọ̀ ègún pọ̀ gan pọ̀ ègún yẹn ní ń ṣe pẹ̀lú ẹ̀bọ pẹ̀lú ẹ̀sìn ẹ̀bọ ègún ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀bọ àmọ́ ẹ̀san yàtọ̀ sí kéèyàn gba ẹ̀san kéèyàn ṣiṣẹ́ kan kó kó rìsọ́ọ̀tì iṣẹ́ ní jẹ́ ẹ̀san àmẹ́gùn kéèyàn dalẹ̀ òòṣà mo fi ló ní òun ṣe pẹ̀lú ẹ̀bọ ìmánì kápá ègún ìmánì kápá bẹ́ẹ̀ bá ti ní ìmánì ègún kankan ò lè ṣe àmẹ́sàn fẹ́ni bá ṣiṣẹ́ ẹbú nǹkan kan kápá àfi kó tọrọ àforíjì nǹkan kan ọ̀kápẹ́ àfi kó ṣe kíni tọrọ àforíjì ẹ̀san máa ṣẹlẹ̀ láàrin wa síra wa ọba ṣàìdá fún yẹn ọlọ́ba kò fèrè jìn ọ́ tí ọba fèrè jìn ọ́ bọ́ọ̀ kẹsàn án láyé ó kórè jọ amẹ́gun bí mẹ́rin bá ti dé ègún ti já dànù yọ sẹ́yìn pé ntí òjò yẹ yín ni pé gbogbo kìnìún ń pè ní gun àwọn àlìjẹ̀nú náà nílò ọ̀hán ẹni tọ̀hún lè mọ̀ tẹ́tẹ́lẹ̀ bí mẹ́rin bá ti wá dé àwọn àlìjẹ̀nú ó ṣe kí ni ìyàtọ̀ wà láàrin ègún àti ègún àti ó tún wá kú ọ̀hún ó tún kọ̀ ọ̀hún náà.